الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نعم أتي صورم الحديث الضعيف بمعنى القاف a sì sọ tó pọ̀ nípa rẹ̀ gbígbà wa lílò ó táwọn àfa sọ. Sọ̀rọ̀mọ́ ayé máa ti pé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa al-khabaru al-marjud dàbí khabaru tí àrùjẹ́ tirẹ̀ tá a gbà á a pín in sí pé a ní reason méjì main reasons méjì tí a fi rìjẹ́tì khabar òun ni kó jẹ́ pé bóyá saxonal isnad ibìkan jánu isnad àbí fáánù fi rọwì méjèèjì yẹn bọ̀ ká tó discourse méjèèjì yẹn a kàn á kọ́ sọ̀rọ̀ generally nípa bọ̀ọ́ìf ni àfa àkọ́kọ́ sọ sebab bọ̀ọ́ìf yẹn là ń sọ náà wọ́n sì á fẹ́ padà sí sábàbù alákọ̀ọ́kọ́ saxonal tó bá sọ tán yóò wá pín àwọn ahadisu dọ̀ífà on the basis of factual isnad tàbá wá parí ìyẹn tán létà yóò sọ wá bọ́ sí àwọn ahadisu dọ̀ífà on the basis of fanu to rawi ṣe ó yé wa ẹ̀hẹ́n dóò nǹkan ta fẹ́ kà lónìí náà àti tẹnu sọ ṣùgbọ́n káàkà kà kò ní tèkì wa ní táìmù púpọ̀ so àlùmọ́bà tó sáà almardudu bi sábàbí sáfìnà islam àdínkù tó ṣe pé a ò gbà wọlé tá a reject torí pé ibì kan já níbi islam bẹ̀ that is kò fòfíìlì uh, condition ìtìsọ́lù sanad gẹ́gẹ́ bí sípáwọn àdínkù ní ìbẹ̀rẹ̀ ní tó bàtà ti já ni pé kò fòfíìlì àdáàlà àti dọ́pt so àwọn onílò orí ìṣòro alẹ́gbẹ́tọ̀ gbogbo ẹ̀ńkọ́ wọn kò fílẹ̀ àdálà dọ́kítà àmọ́ ìsinádùn yẹn kọ́ ó ní ìkẹfà so afẹ́ sọ types of ahadisu dọ̀nífà ta ní base lórí sapton nílẹ̀ ìsinádùn na almoradu almoradu bi sapton ìsinádùn kí la gbà lórí pẹ̀lú pẹ̀tọ̀ ibìkanjá ibi ìsinádùn almoradu bi sapton ìsinádùn انقطاع سلسلة الإسناد ó ní kó ṣe pé nǹkan tó so ìsinádù papọ̀ tá à ń pè ní sanad ìsinádù kó já bìsùkúùtì rọ́ọ̀rì àwọn àkàrọ̀ pé rọ́ọ̀rì kan narítọ̀ kan àbí èyí tó jọ ẹ̀rọ amdan ìbádò rò wá pé ọ̀kan nínú àwọn narítọ̀ yẹn náà ló máa máa yọ ẹnìyẹn kó ẹ bẹ̀rẹ̀ pé ah wọ́n ní amdam ìbádìí rọ̀wát áwọ́ áńgẹ́rẹ̀ amdi. àdúkò mọ́mọ́ yọ kí ló tàbí sọ̀rọ̀ rí ipe ṣé nísìn tàbátọ̀ pé sáfíwà ní ìsinádì ṣe ń tàn sọ̀rọ̀ ní pé tó gbà wá bó ṣe gbà wá nù ẹ́ àbí ohun tàn sọ̀rọ̀ ní pé mistéèkì ló mú ló gbàgbé ló fi lu ẹnìkan kó because méjèèjì ló wá because lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn ní hadith ọ̀rọ̀ ọmọlá wọ́n ma nísìn àwọn àfààní nìkan bẹ̀ tó kún sọ fún pé anybody tó bá gba àdísì wá ní mursal òun ló correct ìwọ̀n fẹ́ gbọ́ mi yé ẹni sàárè ìsinádùn méjì ẹnìkan gbà wá mursala ẹnìkan gbà wọn mọ̀ọ́sùlà ẹnìkan gbà wọn tó kéré sí nkẹtọ́ wa bẹ ẹnìkan gbà wọn tó kéré sí nkẹtọ́ òsín bẹ tí wọ́n dẹ̀ sọ pé tọ̀ so ní pẹ́fì mọ̀ pé lágbájá yìí ah ṣíṣù rẹ̀ sí dáadáa ni pé ó gẹ̀ẹ́tẹ̀ mursal ló yẹ káàdìsì yìí jẹ́ ṣàpẹ́ ní ìtumọ̀ ẹni pé kágbà wá ká mà pé dọ̀ọ̀yìnfù ni òun gangan ló ṣòpẹ́ ni yìí nǹkan ó ní fíìmù ìmọ̀fẹ́ gbọ́ mi bóyá ní sìnkín sọ pé Uh, ok kí n kí n give example báyìí wípé ẹnìkan bẹ táwa fẹ́ràn afẹ́ fún ní iṣẹ́ de láti fún níṣẹ́ yìí ó ní ìdí kó ní five credits ní wáyé tàbí mẹ́fù. Hmm? èèyàn wa ta fẹ́ràn rẹ̀ kọ́dà tó sì wù wá náà ní kí ó ní five credit lẹ́gbàmpù kí àwa ní ok ẹ lọ lè print result rẹ wá àbí ẹ lọ sí school rẹ kí ẹ lọ lè gba result rẹ wá kí ẹnìkan tá a wá rán lọ tó kú fẹ́ràn ẹ̀ kó wá dé kó ipé ń tá a mọ̀ fẹ́ nìyí gangan ni pé nígbà tó lọ secondary school ó ní bí seven English gangan ni tí rẹ́kọ̀dù ń sọ bọ̀ tó pẹ́ nìyí fẹ́ràn rẹ̀ ó sọ fẹ́ni tí ó sọ fóun àbí ó ṣe pẹ́ni tó bá print ẹ̀ ó ṣe mistake kì í ṣe bí seven ó kọ six six five sílẹ̀ àbí six five náà làwọn náà àbí ó gba fẹ́ràn ẹ̀ nìkẹ́ nìyí ríṣẹ́ àwọn amú dọ́kúmẹ́ǹtì yẹn wá òfin wà ká pàṣẹ yìí pé. Hmm? so now àwa check àwọn record spend yìí ni yàtọ̀ fún ti school tán gbà wáyé aripẹ́ni yìí ó ti apply pẹ̀lú result ẹ̀ tó ní five years back síbi kan àwọn rẹ́kọ̀dù bẹ̀rẹ̀ àti pé ah, english rẹ̀ di seven àtúnwò pé ah nígbà tán fẹ́ ti sẹ́ńsọ̀ bóyá kìnìún kan ó supply ìlú result yìí náà rí d7 ẹ̀hẹ́n àtúnwò pé ń bómi náà ṣẹ́mà pé nísìn pẹ̀lú báńkì ní ìṣe ń tẹ̀ kan sọ̀pọ̀tì ara wọn ó mì pé èyí tó kọ̀rẹ́ẹ̀tì níbi sàtífíkéètì ẹ̀ òun ni d7 English kódà kó mọ́ wùwà hmm? tọ̀ náà tàbára fẹ́ sọ pé nínú skúù eléyìí ẹni tó ìwà ní ẹni yìí ẹni tó gbélé wa ẹni tó lọlé bá agbá rìsọ́ọ̀tì wa lọ́dọ̀ tún lágbájá òun ló mú ọkọ̀ ọdún sẹ́wọ̀n sí olóòdúró sí ní àná àná kójú òdo jù as far as this result is concerned and this number èyí tó correct ni wípé this seven ló wà ní kíni hmm? so àwọn oní hadith náà máa ń wá wípé tí hadith kan bá wá pẹ̀lú tọ̀rí ipò kan wọ́n á kọ̀ báyìí gbogbo tóró jọ àtàwọn kan gbà wá pé as far as this this is concerned èwo ló jẹ́ mahfuz ọmọ lọ́wọ́ mahfuz pé tọ̀rí pé èwo ni mahfuz èwo ló correct irrespective of ní tó padà jẹ́ ìdájọ́ rẹ̀ sábàbà rẹ̀ náà ó tó yẹ pé mursal ló bá jẹ́ mahfuz mẹ́rin tó kítọ̀ mursal da'if ẹ́ kò wá ní òun ní pé bí wọ́n ló tó gbogbo àwọn tó káàdì jẹ́ sahih káwọn ni àti bẹ́ẹ̀ nìkan gbà wá tó gbà wá ní mausul any hadith wọ́n bá ṣe wọn kọ́ máa ń wá al-wajhul mahfuz

lòun sọ di mọ̀sùn hmm? ìyẹn ni angẹ́rẹ̀ amdẹ but amdana tó lẹ tí ó mọ̀ọ́mọ́ lámìpọ̀ mọ̀ọ́mọ́ òun ni pé ẹni tó gba àdìsí wa lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ kó wà mọ̀ ìsìnàdì àmọ́ ló mọ̀ máa yọ kú bìkọ́ sóògùn tó ń bá ti dá akọ rẹ̀ ẹ̀ ti mọ̀ pé dọ̀ àìfù ta nǹkan hmm? kí ni ó ṣe? نفسي كيف ملزم الإمام الزهري رحمه الله البعفان كنت أسأل الميرة نتباقح الزهري ثم أو حادث كان يتوب دعوة تجا بيوتا مريو سليمان من أرقم سليمان من أرقم متروك انتهى الحديث يعني وضبا حضوري كان حديث بوبا وبعديث نوزيبا tọ tí zòrí bá dé pẹ̀lú ọlọ́run máa kọ zòrí wá lè yọ sulemanu akọm kó kó lo an hmm? kó wá dapò ẹni tó tẹ̀lé tọ ẹni tó tẹ̀lé ni tẹ ẹ bá lẹ bá fẹ́ kàn bí a ọdún tí ẹni yẹn kú àtìgbà tán bí ìtẹ́ gẹ̀ẹ́tì ní pé zòrí ó lè bẹ́ nìyẹ ipé nísìn kí n fún ilẹ̀ ìzàmbù pé mo fẹ́ sọ narration kan mo wá gbà wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi mẹ́ta tàjọ jẹ́ ìrọ̀ tọ̀ mo sì gbà lọ́dọ̀ ọ̀rẹ́ mẹ́ta nísìn àwọn mẹ́ta wá gbà wá lọ́dọ̀ ẹni tó ṣe pé tíṣà ló jẹ́ fún gbogbo wa. sẹ́ǹgbọ́n mi yé ọ̀rẹ́ mi mẹ́ta àjọ one class gẹ́gẹ́ làdí sì ń sọ lẹ́sàǹkù but àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́sàn wá gbà ọ̀rẹ́ tó jẹ́ tíṣà fún gbogbo wa tó ṣe pé tí ìbá ikú ọ̀tọ̀ bá mọ bí àdìsí ṣe rí gangan tí mo bá yà mẹ́tẹ̀ẹ̀ta yìí pò tí mo ní á ní tí mo á fọkọ tíṣà wa sí ò ní fura because ìgbà ọ̀ọ́ níbi tíṣà wọn ni but tó súnmọ́ pé this particular hadith mi ò gbọ́ ọ̀dà àwọn ọ̀rẹ́ mi ti gbọ́ mo fi gbà yóò ti jẹ́ kí ìsinadù yóò gún náà because kò sẹ́yìn kan tó fẹ́ gbàrú àdìs yẹn lọ́dọ̀ àwọn ní àdìs àdìs pé mo lè rẹ́ nìkan tí ń gbàdá rẹ̀ pé ó wà fún kóyàn mẹ́ta sínú ìsinádùn fóònù àdìs tó lè jẹ́ àdìs nọ́ọ̀sì yóò ti wálẹ̀ jù tọ̀kí wá sókè mo sá àṣù ọ̀pọ̀ dà sọ́dọ̀ ọ̀gá wa iṣẹ́ ti fi ara sọ pé a ní ọ̀gá wa kéèyàn ó lè kó ẹ lè ìkìtọ́ náà ní kẹ́ òpin ṣé ìgbà tí ọ̀gá wa yìí kú àtìgbà tí wọ́n bí mi àtìgbà tí mo bẹ̀rẹ̀ sí wá mọ̀ sí mo mí tẹ̀ ọmọ ìtọ́nà mọ̀tọ́sẹ̀ but èmi ò gbọ́ lọ́dọ̀ rẹ̀ láìsí so now èmi ò ní tẹ̀ka mention àwọn ilé ìtòrí tó mọ̀ pé àdísì ìjọba ẹ̀yẹ tó bá lọ án kì í ṣe rọ but án pé from from náà ni èyí tó jẹ́ rọ ni kí n sọ pé àdásà ni lágbájá sọ fún mi tí ó lè sọ fún mi ìyẹn ti jẹ́rọ́ sẹ̀mí ìtù mo gbọ́ tí lágbájá sọ ìyẹn ti jẹ́rọ́ rọ̀ àìtù mo rí lágbájá kò ti jẹ́rọ́ àmọ́ mi pé from lọ́dọ̀ lágbájá a good example ò ní pé tí ẹnìkan bá nìkan fún ẹnìkan lówó bóyá md nìkan fún yàn lówó md wá fi rán ẹni tó jẹ́ dẹ́bùtì dẹ́bùtì fi rán ẹni tó wà nísàlẹ̀ ẹni tó wà nísàlẹ̀ fi rán bóyá domestic ẹni tí ń jẹ́ bí gateman gateman fún ẹni tó jẹ́ dispatch rider tí ẹni ẹ bá gbó lọ́dọ̀ tó bá ń látọ̀dọ̀ dàrí md ẹ̀ ṣàkóso ẹ̀ correct ẹ̀ from the md ó correct because tọ́ba padà tó tó tó tó tó náà ọ̀dọ̀ rẹ̀ ni ó bọ̀ sí àmọ́ kìí ṣe pé bóyá dispatch rider ló tẹ̀kan mí sẹ́ńdì so the fact pé kẹ́lìmà á ń kọ́ wà bẹ́ẹ̀ á ń sọ bí tí kábàrò yìí ti ń bọ̀ wá but kò sẹ́ńdì báyìí pé tí wọ́n gangan ló gbọ́dọ̀ ẹ kó àríwọ̀gbọ́ so tó pátápá àti fi àǹjẹ́rẹ̀ amdan àǹjẹ́rẹ̀ amdin síbẹ̀ òun ni pé àwọn kan bẹ táǹpẹ̀ ní alùpùpù àwọn tó máa ṣe tẹ̀lís nínú àwọn òwa tẹ̀lís ní pé nǹkan tí mi ò gbọ́ lọ́dọ̀ èèyàn rẹ̀ mo fi gbọ́dọ̀ kí n wá lo wọ́ọ̀dù o àmọ́ tó ń kọ̀rà rú papọ̀ pé bínà fún bọ́ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ tó bá padà ká màá ka àmọ́ torí pé tóun bá kọ́kọ́ wọn máa ń ṣe torí pé wọn ò fẹ́ jí kádìsì àwọn jẹ́ àdéhùn nàzé ìkejì wọ́n máa ń ṣe tó bá kìfẹ́ ẹni tí àwọn gbà ní ìlọ́dọ̀ rẹ̀ á ah! ìrọ̀ àwọn ni àwọ̀ kéré sáwọn wọn kò àti bóun olódodo ni ló bá sọ pé lágbájá ló sọ ń gbọ́dọ̀ lágbájá jẹ́ nǹkan ló lágbájá náà ẹ̀ṣẹ̀ so ìwé ilé náà nǹkan sákìlẹ̀ ìsìnàjì wa lọ́sùn bẹ́ẹ̀ ní mà so ló fi ń sọ̀rọ̀ amd àti gẹ́rù amd

òun ti bá yín take care tàdílísù wọn bẹ́ẹ̀ bá ti róhùn tó bá gbàdí sọ ọ̀dọ̀ wọn ẹgbà wí kò sí tàdílísù mẹ́ cos òun mọ̀ ọmọ náà bá ti lọ ánìmọ̀ pé sẹ̀mí ìdánwò tó gbọ́ gangan torí àwọn èmi láìpẹ́ òun ṣọwọ́ bá pé àfẹ́lódé nísìnyí wọn ti gbọ́ nǹkan tó kàn dá wọn kan hmm? mẹ́tẹ̀ẹ̀ta ní kàfẹ́ ìṣokó tàdílísù àkàrà ọ̀dà kan àlàámọ̀ṣì al-Arsh afa afa àgbà oní Suleiman gbọ́n Mihran eh, al-Amash al-Kufi ó dákọ̀ Abu Ishaq as-Sabili oní eh, Amru bin Abdullah as-Sabili afa Kufa lòun náà ó dákọ̀ Qatada náà Abu Ishaq as-Sabili àti Amash jáfa Kufa Qatada jáfa Basra pé mo ti mo ti mo ti take care tẹ̀lifísà àwọn ẹ̀ta fún yín ìtumọ̀ ìpínlẹ̀ bá fi lè rí èmi ṣó bá ti ń gbà níṣẹ́ ọ̀dọ̀ àwọn ẹ̀ta rẹ̀ ẹni máa wájú nǹkan mi àwọn ọ̀rọ̀ tẹ̀lifísà ìgbàgbé pé gbogbo ẹ̀ ń sọ wọn pé wá ó gbọ́ gangan orí ìtò gbọ́ gangan lẹ́gbẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ hmm. so and kí ni ṣúgbà fi pay attention mọ́ jìṣẹ́lẹ̀ ó ní pé táwọn ní hadith bá ń ka hadith níjòkó wọn wọ́n á jòkó lọ́sọ́ lẹ́fẹ́ ká wọ́n lè kàdí ìsopọ̀ wọ́n máa ń ṣe ìmìlànà àbí sọ́n lẹ́ka àdí ẹni tí ẹni tó bá jẹ́ sheikh tó bá jòkó tó bá ní àjẹsáré fúlá àwọn ọjà tó bá ìfún mi àwọn yẹn máa ń pọ̀ wọ́n wá láwọn mùsùlùmí àlùmùsùlùmí òun ni ẹni tó ṣe wípé tí sheikh bá ti sọ àjẹsáré òun ni yóò gbé ohun sheikh Hmm? mustamlik àti ìtàn sọ ìmúlá ìmúlá ní kéèyàn dictate kàkí sọ sí wọn kọ ṣùgbọ́n ohun sheikh kò ní lọ́dọ̀ everybody àrọ́ wà sí jana sí so tí sheikh bá sọ ní sàdáfà ní àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lè gbọ́ ṣùgbọ́n nìkan ni ó rọ fáwọn ẹ̀ pé àdáfà ní tọ́ so tó bá ti sọ báyìí àwọn èèyàn ń kọ́ òun ni ṣáàtàbà tí wọ́n ń kọ́ bí nǹkan kálukú ti mọ̀ pé ó kọ́ nìkan láwọn èèyàn máa wà áfà wọ́n èyí sábà pay attention much sí sílọ̀ ẹ́ sílọ̀ ní wípé ṣé alómi ni àbí àdásà ni àbí sẹ́lẹ̀tún wọ́n lọ pé oh, ó ti dákọ ó kọ̀ kan ó kọ̀ orí tẹ̀lé yóò mọ̀ lọ lè fíìmù yókù ẹ̀ kó rí ìsìnàdù yẹn kọ pé ibẹ̀ ní ìsìnàdù bá mú ìsìnàdù gan wọn gbọ́tọ̀ ní ìsìnàdù kó bínú máa mú sí wọn pé àdásá ní Abubakar ibn Abi Shayba yóò kà gbọ́gbọ́n ṣe bá ẹni ẹ bá wí mi lẹ́yìn àbúrò ìwọ́n ni afán tọ̀ láàrin Abubakar ibn Abi Shayba àti afán kò ní wà áfíà pé ṣé àdásá ní ni ó wí fún ìròyìn àbíṣẹ́ and afán ẹ́ wàdúrà kà afán tán Hamad ibn Salama Hamad And to antitophone pé that is from this one to this one so ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí pé attention tó bẹ́ débi pé sábà fi débi mọ́tínú mọ́tínú yẹn náà pàtàkì sí wọn pé ìsinájì yìí tọ́ so mọ́ ṣóbà sábà tí ń ṣe òun máa ń wà áfà tí wọ́n láàrin láàrin kọ̀tádà tí kọ̀tádà bá sọ̀rọ̀ anas ṣé kọ̀tádà ń sọ pé sẹ̀mí tù ní àbí ń sọ pé àdásà ní àbí ń sọ pé anas òun wà á fàlẹ̀ ẹ́ torí pé lóòótọ́ èyí kò sáré o pààrọ̀ àmọ́ ó ka hadith tó bóyá kò ní ìdí ẹ̀ ló sọ fún lọ́dọ̀ anas tó sì kó o súnmọ́ anas jùlọ kó o pé ẹni tó bá ti kọ́ sí sọ kò ní parọ́ pé anas náà ló sọ bọ̀ ṣé ó bá wà tìtọ́ ẹsẹ̀ pé ṣé wà ọ̀gá ló ń sọ nínú àwọn ẹgbẹ́ jẹ́

المراد بالسادس من الإسناد انقطاع سلسلة الإسناد بسقوط راو أو أكثر عمدا من بعد الرواة طبعا وكان عن الرواة هم ما يوم تمام مثل هم ما يوم أو عن غير عمد أبي كما هم كما هم يوم pẹ̀lú mistake náà ni ó lè pé bá mistake ni wọ́n bá débẹ̀ àbí bí ìsinádìí ẹ̀sàn fẹ́fẹ́ ṣe wá ní. min awal sanadi láti bẹ̀rẹ̀ sanadi aw min akhirihi àbí parí sanad aw min asna'ihi àbí láàrin sanad àtàlàyé hmm? fún àwọn akíta bá sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin kẹsọ pé awwalu sanadi àbí kẹsọ pé aslu sanad aslu sanad tàwọn lè fẹ́ ma aslu sanad ndb tí sáà ẹ́ndì ibi títà bí wá ọ̀nà àti òsàlẹ̀tì àmọ́ ẹ́ndì ibi tí ẹni tó gba àdísì wá tó ń wá wọ́n ni awọ́lù òsàlẹ̀tì wọ́n bí wọ́n sẹ́yìn tàbí kámọ́sì rò sábà gbé pé asùnmí ni ìpínlẹ̀ sánàdì dàtí ibi sánàdì bẹ̀rẹ̀ ibi tá a ní pẹ̀lú ìpínlẹ̀ ni pé pàtì ibi tó bí tọba ti kàá tán nù láká ó náà nìpínlẹ̀ sánàdì lóòtọ́ ẹgbọ́n wọn kọ́ nípa sánàdì ó nìpínlẹ̀ ẹgbọ́n bí ìpínlẹ̀ láńsọ because ma fi ìsìnkú ma fi ìsìnkú ó márùn ló gbájú sí sallallahu alaihi wasallam sánàdì wà láàrin so aslun tọ̀rọ̀ tó ń gbọ́ làwà fẹ́ gbà dọ́dọ̀ tiwa láàfin so gbogbo yòókù tó tẹ̀lé kọ fọ́rọ̀ ló jẹ́ sí asùn yẹn so kìí ṣe ndb táwà wà nígbà yìí ni asùn sálẹ̀ ṣùgbọ́n ndb táwà wà yìí ni àwọlù sálẹ̀ ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́dọ̀ wọn ẹ̀hẹ́n ẹwọ́ bìí so now táwà bẹ́ẹ̀ sọ pé akúrò sánàdì náà nísìnyí pàwọ́ ndb tí ó súnmọ́ lọ sàábí òní akúrò sánàdì Hmm? o lè jẹ́ aslu o sì lè má jẹ́ aslu sẹ́mà because tí àdéhìí bá fẹ̀ kan dúró lọ́dọ̀ tàbí ń kọ́ ṣùgbọ́n bá sáà sọ ní pé tàbí sọ awọ́lù sanad awọ́lù sanad bí táwà ti bẹ̀rẹ̀ kí wọ́n lọ wá débi tàbí wa so pé ká máa gbẹ ọyẹ́ pé nígbà mí bẹ̀rẹ̀ pé awọ́lù àti in this respect awọ́lù àti aslu mí nìkan kan náà aslu mí ni ẹ̀ndì sàábé awọ́lù ni ẹ̀ndì bíi ṣẹ́rẹ́ oyé tí mọ̀ sọ من أول سنة من آخر يوم من أثناء سقوطا ظاهرا ní jíjábọ́ tó hàn أو خفية بتقام أنواع السقط يتنوع السقط الإسناد إن تبا jíjábọ́ بإسناد ما نتاج بأسباب ظهوره وخطائه tàbá fẹ́ kọ̀nsídà pé báwo ló ṣe hàn tó àbáwo ló ṣe pamọ́ tó ìlànà ọ̀hán sitati méjì homa àní sákùtù ń rọ yẹn sákùtù tó hàn ẹ wàhádà náà òmìnira sákùtù irú táìpù sákùtù yìí يشترك في معرفته الأئمة وغيرهم من المشابهين دون الحديث àwọn àgbààgbà fáànù hadisi àtàwọn tí ó tó àwọn àgbààgbà náà nínú àwọn tán mójútó hadisi wọ́n jọ máa papọ̀ ni because méjì sẹ́yìn bẹ́ẹ̀ lẹ́yìn máa bẹ̀rẹ̀ sí sọ́dí hadith bẹ́ẹ̀ sẹ́yìn fi máa ó hàn ìkílà fẹ́ mà ẹ bá fẹ́ mọ sáfìsàn zọ́ọ̀hìn ni pé pẹ̀lú ìmọ̀ tẹ́ bá ti máa ń pa àwọn tọ̀bàkọ́sù rọwàt àti tárìkù rọwàt ẹ́ ìtàn àwọn rọwàt pé alágbájá ọdún báyìí wọn bí lágbájá ọdún báyìí ló èyí ó lè mọ̀ pa ìjọ tó bá lágbájá tí ń dájọ́ ọlọ́rọ̀ lágbájá kò bá láyé so ẹni tó bá fẹ́ dé ní lẹ́bù ilé yẹn bá ní ọgá ló lọ́pàá àdó nǹkan tẹ̀ lọ́sọ̀ pé yẹ̀ṣẹ́ kò fi ma'rifatihi al-a'immatu wa ghayruhum min al-mushabbihina bihi min hadith wa yu'rafu hadha as-saqat irú jíjábọ̀ ìwà bí hadith àmà máa min adami talaqi bayna ar-rawi wa shaykh ebi pé ká bọ́yá àlè ìjọ́tọ̀ pé lè annahu lam asra pé ká lọ́pẹ́ ah, ẹni yíò kò bá àsìkò ẹ̀rì a lè fi sáájú àná lọ ìkẹta wà pé hmm? lágbájá ni kò bá lágbájá example mini osin islam ilmar tarko ma la ya ne isnadu ali ibn hussein látọ̀dọ̀ Fatima Ali ibn Hussein àbí látọ̀dọ̀ Ali mọ́sálà Ali ibn Hussein Ali tó jọ ma Hussein Hussein wá jọ Ali tọ́ hmm? Ali yìí tó jọ ma Hussein kò ẹ̀ẹ́dẹ́lá àbìdì kò bá yìí so bẹ́ẹ̀ bá ti wá lọ́wọ́ pé òun wà ní òṣìṣẹ́ sínú àwọn ọ̀gbọ̀n ìjọdọ̀ ààrẹ kan èèyàn pa àánú kò bá because láti pé kò bá kò ní pé tá a bá wo ìgbà tí a lè kú a lè ń kú ní bíi sábà wo hijra Abubakar radhiyallahu anhu rapatnya seorang kuning ten ya hata hizo Abubakar lọ́dún méjì ká ní 12 àbí 13 years Umar lò ọdún mẹ́wàá hàn hmm? tó tẹ̀wá di mẹ́wàá máa ọjọ́ 20 tọ́nà Usman lò ọdún méjìlá hmm? Mm-hmm. Okay, táwọn gbọ́. 10, 2, that's 12 Twelve plus 10, 22 plus uh, twelve. Thirty-four. Tọ́ a lè wá lò bí ọdún márùn-ún àti díẹ̀. Ọjọ́ thirty. Tọ́ ká sọ nísìnyí pé pé thirty nine Nàìjíríà ni a tọ̀ hmm? tara sọ wà ṣe thirty nine ṣe thirty nine ẹ̀ thirty nine to forty ni wọ́n kà sí ṣe mọ̀ pé ọdún yẹn ò pé so wọ́n á fi bí oṣù mẹ́fà hasan kan kó tó di wípé màáwíyà wa gbà àpé ọdún forty ni àmọ̀ ìjọba tí màáwíyà di eh, khalifa. rahimahullah so now ọdún yẹn ni a lè kú so lọ́dún tí a lè kú yìí tá bá fẹ́ mọ éèjì Hussein gángan so nǹkan jẹ́ ọmọ Ali Hussein ò lè ju lọ nígbà lè kú lọ ọdún tó ń dájọ́ ọdún méje dáadáa rí ikú ó mìíràn pé wọ́n bí i nu nígbà tí wọ́n dé Madina lọ́dún ẹlẹ́ẹ̀kẹta àbí tó tá a bá pé tent ìjíríà làwọn ibi ikú ní tent ìjíríà yẹn yóò máa jẹ ẹ ní so tawaka ní three after hijra wà ní ọ̀fẹ́ tẹwàá kọ́ka àwọn ọdún ẹ̀ mọ́ṣẹ́ káyìn náà thirty two kún wọ́n sọ pé àbí ṣẹlẹ̀ yẹn one and seven lásìkò ànábì lásìkò ìgbà táwọn bá pè kú yóò wà ní nine àbí lásìkò ìgbà tí sábà fi mẹ́wàá kún nine nineteen lásìkò ìgbà tí wọ́n máa rò kú lásìkò Usman ẹbí twelve kún nineteen ọjọ́ thirty one tọ̀tẹ̀ bá fi thirty one kún bíi five àti thirty seven sọta sẹ́nu yẹn jẹni hussein gẹ́gẹ́ wa nígbà yóò bá tẹ̀ kú bàbá sọ̀rọ̀ ali bin hussein hmm? so ó hàn pé ali bin hussein ò bá ali hmm? ó ti dàgbà o lásìkò gbà kápá bàbá rẹ̀ bíi twenty something lọ hmm? gbà kápá hussein bíi twenty something lọ so tóun tẹ́gbẹ̀ẹ́ tó bá ti mọ̀ pé àná ali bin hussein ò bá nísìnyí wọn bí ìròyìn ṣe pé ẹ̀rí ìsinádùn kan ẹ wá rí az-Zuhri ẹ́ Zuhri wá sọ pé wọ́n rọ pé Umar ibn Khattab àti àà ah, Zuhri bò lóòótọ́ tàbí ni gbogbo ẹni tí ń gbàdúrà Malik lọ tọ irú ẹ̀ wọ́n bá Umar ibn Khattab gan ọdún díẹ̀ ló wà tó fi Umar fi kú tàbí gan àtọwà sọ zòrí so now bẹ́ẹ̀ bá ti lè establish pé alábájá ọba alábájá èyàn lè sọ pé àdéhùn ima si ìmọ̀ sí ìwé nílẹ̀ anáwó lámúyúdé afro tẹ́wọ́n pé nísìnyí wọn kálukọ́ ọ̀pẹ mistake ńláńlá ni ẹnìkan máa sọ fún wa níṣẹ́ pé máa tó fi má yọ àwọn lọ pé òun bá sàábé tẹ́sàn pé ilé ẹ̀mí ní ìlú ọ̀tẹ̀ sí wọ̀bí kankan rárá ọ̀rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ń tẹ̀ mọ́lìkì báwọn sàábí so bó mọ́lìkì bẹ̀rẹ̀ báwọn sàábí ẹnì kọ́dà àwọn tàbí ń tó bá dùn àwọn tàbí ń kéékèèké ló tún bá ká tó sọ̀rọ̀ mọ́ kó báwọn tàbí lálá ká tó wá sọ fáwọn sàábí tó tẹ́ bá ti rí báwọn méjì irú mọ́lìkì bá sọ pé bẹ̀láwà ní anna rasul sallallahu ó tó mi létí pàánà bí sọ kò ṣẹ̀ṣẹ̀ ní ìdí kéèyàn jáfa ńláńlá ó tó ń fa ilé kéèyàn pẹ̀tọ̀ ilẹ̀ anna malika ọ̀bẹ̀kan bá sùpọ̀ àwọn tálẹ̀ tàbí ni kò bá tàbí kankan láyé dìbòdìbò pé ó bá nà bí so adamu tẹ̀lá kí imma ilẹ̀ annahu lam yudre asọ̀rọ̀ pé kò bá sì kò ṣe é kú ẹ̀ a ò àbí gbà mí ìdẹ́tọ̀ pé ń sìn àtúmọ̀ máa ń kẹtọ̀ adraka afrahu ó bá sìkò yẹn làákínàhù làmìyẹ́sàmìhì ṣùgbọ́n wọn méjì báwo ni ó ṣe fàyí wọ́n ní pé lábàpá bá fẹ́ wo éjì rẹ̀ ọba sìkò ṣùgbọ́n ṣéèkù rẹ̀ yìí nìsín tóun jẹ́ bí àfa àmàjínà ẹni tó wá jẹ́ sí nìsín wá jẹ́ àfa Iraq Kúfà pé nígbà tí lè ń tẹ̀ ní wọ́n jọ wà láyé lọ́dọ̀ àwọn ọmọ mi tìrí wọ́n ta ìsinà tó ń bá ẹni sì fi ìkẹta òpè lágbájá lóòótọ́ éjì rẹ̀ gbé kó bá lágbájá ṣùgbọ́n wọn ò jọ pàdé ó sì wà dáadáa wọ́n wà dáadáa bí sèfiánà fáwọrí ọlá mo ṣe pọ́pùlà tó tó jáfà ńláńlá tó kò gba hadith alaqawli lọ́dọ̀ zòrí ìgbà èjì rẹ̀ gbé kó bá zòrí because máàlìkì gan máàlìkì gan ti dáhùn sọ̀rọ̀ ju máàlìkì lọ so máàlìkì gan ó bá zòrí sòfíà gbọ́nà ọ̀yẹ́ náà gan tó tún kéré bí sòfíà náà sọ́rí òun náà bá zòrí bọ̀ kí ló fà á òun ni pé sòfíà náà sọ́rí ara kú fàlù zòrí màdínà papọ̀ mọ́ sáàmù níbi tó ń ti kí afá jẹ́ so lásìkò wọn jọ gbásìkò ṣùgbọ́n wọn ò méjì tó fẹ́ lọ́pọ̀ tó bá ti rí lẹ́yìn náà pa ni ṣé nkẹta hmm, tó fi láwájọ́ ò méjì lágbájá ẹwà sí lẹ́yìn ìgbà tán sọ pé láti náà lámẹ́jì tàbí ibi wọ́n ní wà lè tàdàbú mínú ìjáza tó wà láwù ìjáda ilé ṣé ló bàtà fi klọ́ọ̀sì ìṣe ìyẹn lè má méjì èèyàn rárá rí bọ̀ kó ṣe pé àdìsí yàn lọ́dọ̀ rẹ̀ kọ́ kò sí ní lẹ́yìn kẹtọ́ tọ́ka ní méjì ìbáwá mi ìjáàzà àbí wìjáàdà ìjáàzà àbí wìjáàdà kí láà pé ní ìjáàzà ìjáàzà ò ní wípé al-ithnu bi hmm? àfa kọsísàlẹ̀ hmm? wípé wọ́kọ̀ ní yasulu rawi alayha min shaykhin lam ẹni tó jẹ́ rọ́wì ní nírú ìjáza ìkọ́dà lọ́dọ̀ ẹni tí ó mìtì ká ń yà kú la sheikh àhíyáná sheikh lè sọ ń gbà mí pé àjásù rìwáyàtà mọ̀sùmọ̀ájí gbogbo nǹkan tí mo gbọ́ ní hadithi mo ṣe ìjáza rẹ̀ fún lè áhàlì zamani gbogbo ẹni tó bá wà lásìkò mi nísìn lásìkò àti ìsọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá ti bí lásìkò yìí mo fún ní ìjáza kó kílèmù pé tọ̀ òun gbà ìjánu tó àmọ́ wa in fact lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn padà kọ́mọ̀ o lẹ́yìn bàtà dé padà ti wà nù síra ó di pé àwọn èèyàn ẹ̀rí bàbá tó ń dàgbà yóò mọ̀ ọmọ rẹ̀ gan tí ò tí ì jọ ọmọ ọdún méjì mẹ́ta lọ yóò mú lọ sí méjì sàwọn hadith wá ti mú lọ táwọn àwọn akótó ọmọ sẹ́yìn ìjánu gbogbo àwọn tó wà níjòkó ọ̀rọ̀ náà ti wà gbàgbọ́n olè lo kẹ́lìmà àdásà torí pé yóò lòun ní ìjáàzà lọ́dọ̀ ẹ̀ so ní wọ́n fi sọ fún wọn fi fi klọ́ọ̀sì yẹn síbẹ̀ pé ọ̀rọ̀ lámẹ́sà méjì yìí tá ń wí yàrá pé wà lẹ́sà láwọn mínú ìjáàzà ẹ̀yẹn lè má ní pẹ̀lú yàn ó sì ní ìjáàzà ní ọ̀dọ̀ rẹ̀ kọ́dà àwọn máa fi táwọn afá bá pọ̀ tí láti ọ̀nà pápá kan máa ń bẹ ní ìkàtà pé àmà ṣá àlá ẹni yìí ṣe dáadáa ẹni yóò lè yóò lè púùṣì ìmọ̀ àwọn àwọn yóò lè ṣàǹfààní lọ́dọ̀ wọn wọn wá kọ lẹ́tà sí pípa ah, mo kọ lẹ́tà sí tíra mi báyìí tí mo ṣe ẹ̀yìn máa ń mo fún ní ìjáza pé kò gbà wá látọ̀dọ̀ mi wọ́n ká má méjì yẹn wọ́n pè ní ìjáza wìjáàdà òun ni kó ṣe wípé èèyàn alákọọ́lẹ̀ kankan ní tíra àbí ní hadith takọ sínú àkọọ́lẹ̀ kan bọ̀ tó ṣe pé èèyàn èèyàn dá writing ẹ̀dùkọ́ ẹ̀ mọ̀ èèyàn lè identify dá writing lágbájá nù hmm? so kóhùn kóhùn ṣe wá rí ìlú O wá gba àdíìsì yẹn wá lọ́dọ̀ ọ̀rọ̀ wíyẹn tó kó dára ìtì rẹ̀ mọ́ òun náà tó especially ó máa ń ṣẹlẹ̀ fún àwọn tó ṣe pé bàbá wọn onímọ̀ bá ní wọn àbí bàbá bàbá wọn onímọ̀ ní wọn bàbá rẹ̀ ó gba àdíìsì wá ẹ́ ó sì máa àdé sí tọ́tún tó bá tún ọpá ń dá ẹsẹ̀ rìn òun náà líǹkì ara rẹ̀ mọ́ yóò ní án lágbájá but án ló ń tẹ̀lé kò bá ó ní kò bá kò bó dáńdá ẹsẹ̀ rẹ̀ intervention náà ni pé sáàdì tì í sàdọ́dọ̀ lágbájá irú kéèyàn gba àdéhùn wa tó kó dídáńdá ẹsẹ̀ nìkan tó sì dáa mọ́ ẹ̀ òun là ń pè ní wìjáàdà ayé wàjáda xatọ̀hu pé wàjọ́tù bí xatì ábì kàdà torí wàjáda wọn sọ ní wìjáàdà pé mo rí pẹ̀lú xatù báyìí so àwọn ahadis kẹfẹ́ táwọn ìṣègùn báwọn tó pé basis rẹ̀ òun ni ara ẹ̀ náà ní adé sáàmùrù fún ṣùáyé àbí àìjẹ́tì wọ́n gba ìjádà ni sọ̀tàmì pẹ̀lú ìjádà ni àwọn afá kan bẹ táwọn máa ń lo àwọn afá àwọn ẹ̀tọ́ sọ pé àwọn ò irú hadis yẹn ìgbà míì sì mẹ́tọ́ pé ní sin àwọn hadis àwọn nǹkan míì bẹ tọ́pánà mr sallam ní ó kọ lẹ́tà sí àwọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀pẹ́ àwọn olóyìn sọ pé àpọ́nlé pé ànábì ló kọ lẹ́tà yẹn wọ́n pọ́nlé tí wọ́n máa jogún rẹ̀ pé wo lẹ́tà ànábì ohun tó kọ wá kọ́dà fẹ́ni tí ò bá àsìkò yẹn bọ̀ torí pé nísìnyí irú protection tó ń fúrú kan yẹn wọ́n ká kó wà kó wọn lè parú rọ́ yẹn torí kan tó ń ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n pẹ̀tọ̀ wọ́n pẹ̀tọ̀ wọ̀jẹ́ tú bí kàtì àbí fi kìtàbí aṣọ́làwó ìlẹ́nà sọ́sọ́là níbi lẹ́tà kàtà náà bí pọ̀ sí wa tọkọ̀ fún ara àlúwà ó wà bíbáyì hmm. so ìyẹn náà bẹ́ẹ̀ pé ìjáza àti wìjáza èyí ó lè líǹkì yàn mọ́ sheikh láì má méjì sẹ́gbọ́n mi hmm. so ó ń sọ àwọn nǹkan tí ádámùtàlá ti fi lè má fi ṣẹlẹ̀ one lọ́yìn èèyàn básìkò yẹn àbí èèyàn básìkò yẹn èèyàn méjì sheikh yẹn lọ wá fi ayọ̀ méjì kú pé ìyẹn lè má méjì ẹ̀ tó sì pé nǹkan islam yẹn náà kọ yusuf jẹ́ mọ̀tàṣẹ́ pé tó wáyé pé ìjáza bá wà ń bẹ́ àbí ìjáda bá wà ń bẹ́. lidhalika torí pé káfílẹ̀ masak tó wà ní hadith yahtaju al-bahithu fil asanid ẹni tó fẹ́ wá di isnad yóò ní bùkátà sí ìlà ma'rifati tarikh láti mọ àwọn bí lágbájá lọ́dún báyìí ó kú lọ́dún báyìí ó wá mọ̀ lọ́dún báyìí àwọn ìlú báyìí ló lọ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ah, ìlú báyìí kò wọ̀lú ìdílé bẹ́ẹ̀ ọ ní ṣùgbọ́n ó ti ní tíra kan kọ of course ó ti ní tíra kan kọ ṣùgbọ́n kíkà ìgbà iṣẹ́ ńlá ńlá tó ní hmm, ó ti ní tíra kan kọ fún pé àlágbájá lágbájá lágbájá ọdún báyìí lágbájá lágbájá ó ṣe rí lágbájá kò wọ̀lú báyìí hmm, so gbogbo tíra àtẹ́gbọ̀n náà tíra buwáfin náà ibẹ̀ náà tàdébù kàmọ́ jẹ́rọ̀wọ́ tàdé àwọn tíra tọ̀bàkọ́ tọ̀bàkọ́ tó nùsáàd tọ̀bàkọ́ tó Khalifa bin Khayyad تاريخ الكبير قال كيلو جر والتعديل nàbí hàtì so gbogbo àwọn wọn mọ sọ bẹ́ẹ̀ labajà mi ti labajà labajà omi ti labajà labajà gba mi labajà kọ́lá labajà ò délu ìrírí wọ́n sọ ògbẹ̀ síbẹ̀ ṣé fún ìjọba ti fẹ́ wádìí ẹ̀wọ̀n ìyẹn náà ni àwọn míì nu wọn náà wọn fi ń tẹ́sà lọ́wọ́ fẹ́ parọ́ tó bá ti dápọ̀ ẹnìkan hmm? tó bá ti dápọ̀ ẹnìkan wọ́n fi tárẹ́sì ọ̀kan bẹ́ẹ̀ nù wọn ó ní lámà ìgbà wọn ti bó ṣe kó tẹ̀ bó mo fẹ́ kàn sọ tún mẹ́rin pé nígbà tí àwọn tí wọ́n ń gba àdéhùn wá tá ń parọ́ tó di pé irọ́ wọn ti fẹ́ pọ̀ ìsàmọ́lì náà láhùn mọ́tàrí alòtàrí láti fi gbá wọn mú tó bá ti dé ẹwọ̀n fún wọn fẹ́ parọ́ yóò kàn dápẹ́ nìkan sínú ìsúná jù wọn wà gbé tó kẹ lábájá lọ́wọ́ sínú ìsúná ọdún wo ló pàdé rẹ̀ tó wà dákọ̀ ọdún kan wá ní ọdún tó dápẹ́ ẹnì yẹn ti kú five years ìfọdún yìí tòmí kúkúrọ́ ni hmm? kúkúrọ́ ni àbí wọn lè sọ pé ọkẹ ibo ló ti pàdé ẹ hmm? tó bá dákọ̀ náà yóò nìkan ibi tó pè mí òwò olú yẹn so wọn lọ́nà tán fi mú wọn. lè anahu torí pé malọ́sáré láti wá sí ìrìn àtàdọ́mọ́nù bayana màwà lídìí yóò máa ṣàlàyé bíbí wọn àsìkò tán bí wọn àti ìrìnsẹ́ bí wọn sí. wà fàyàtìhìm gbàtán kú wà àwòkọ́ ti tọ́lá bìhìm àtàsìkò gbàtán wà mà wọ́n ti ha ní àgbàtán ṣeré hílà tán travel wà wọn gẹ́rẹ́ dáre. so ìyẹn fi ní ìdí kí ni màrífà ti tàrí ìrù wa. Eh, òun náà ni gbogbo kí ẹgbẹ́ bá sọ gbẹ́gbẹ́ àwọn àdìsí wákọ̀ pọ̀pì tábò tààrí àrí kìí bá àtọ́mọ̀ sọ àdáàfù pé wọ́n sọ pé ẹ̀yìn lọ́dún báyìí lọ́wọ́já wá jẹ eh, wọ́n sọ bọ̀ wọ́n kàn fẹ́ fi jẹ́ kó jẹ́ landmark fáwọn kankan wọ́n sì ti láwọn landmark yẹn tó pọ̀ hmm. wọ́n lọ bó kẹ́ wọ́n ní rúgbọ́n nípa ámù rọ̀mọ́dà wọ́n lè ní ok wọ́n mọ́ láwọn náà náà wọ́n gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó ṣẹlẹ̀ nígbà tí tọ̀ òun ti fílẹ̀kì ṣẹlẹ̀ báyìí tó pa àwọn èèyàn tó pọ̀ ọdún wo ni ọdún báyìí òkè wọ́n wàá fi pé àwọn sàádé wo ló kú sásìkò yìí ṣe understand wọ́n fi sílẹ̀ epo pé nígbà tí tọ̀ òun ọdún báyìí sọ pé ọdún báyìí ló jẹ́ eh, eighteen years after hijra àsìkò àyìn màálùú jẹ́ wà lóko labajaku labajaku labajaku so by the time tó bá claim anything ipe màálùú jẹ́ wà ló májọ́wà sọ̀bọ̀ nígbàwó wọ́n wo éjì rẹ̀ bàìtà tàbí ara yọ ọgbà tí wọ́n á zò kú káwù wọ́n lè mọ́sí ìjọmọdún mẹ́rin lọ so ọmọdún mẹ́rin láti kú fa ìwọ travel ọmọdún mẹ́rin lọ sí sáàmù tó fi mítì mọ́ázù wọ́n kò ń parọ́ so wọ́n ti ní kọ́dà wọ́n sì láwọn nǹkan míì náà tó fi tó bá ti sọ wọ́n sọ kan a good example tí al-Khatib al-Baghdadi tó ṣe lásìkò tiẹ̀ àwọn yahood àwọn yahood kan yìí náà àwọn yahood kan yìí náà yahood àá àá olè olè lẹ́dà láàyè olè lẹ́dà so yahood wọ́n lọ gbé lẹ́tà kan jáde wọ́n ní lẹ́tà yẹn pé anabi sallallahu alaihi wasallam pé anabi ló kọ lẹ́tà yẹn wọ́n pé ọ̀pá anábì ló kọ lẹ́tà wípé nígbà bá mi kọ lẹ́tà yẹn anábì ti gbé jizia pé anábì kọ lẹ́tà jizia pé owó orí tẹ káwọn máa san anábì kẹkẹ sọ pé kò tẹ ẹsẹ mìíràn sẹ́nu gbogbo tiẹ̀ náà kó sà kọ́ sí kọ́ náà ni kó ké onílé kó sì dọ̀ gbogbo ayé rẹ̀ ní bí àbọ̀ náà jọ ìná so nígbà tó wá ṣe tán wọ́n wá ní sọ pé ẹ̀ta ẹ̀ wọ́n rọ́ náà ní o wọ́n wá lọ lè fi bí iye pẹ̀ kó tó fi lú cold ẹ̀rọ pé wọ́n sábà wọn wọ́n bá wọn kò lápá jọ ní sọ pé ẹ̀rọ fáwọn ọ̀dọ́ bá àwọn mùsùlùmí gé mùsùlùmí náà sọ̀rọ̀ pé wákàtí erékè pàkan lẹ́nu àdìsá nábì pẹ̀lú àfẹ́ tó jẹ́ ilé ayẹ̀kọ́ wọn fáwọn èèyàn pé lẹ́tà nájí nípa jogún náà bàbá bàbá wa wọ́n sọ pé ìlú àwa ìlú báyìí wọ́n ká wọ́n san jíjí àwọn à àbí lẹ́tà ń lò kọ́ sí agbára ìrìnkẹ́ ní akápẹ́ lẹ́tà nájí kó sì takò lẹ́tà nájí nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ àsìkò àkọsílù bàdáàjì ní kí ní ìṣẹ̀lẹ̀ afáláàdì sí ńláńlá rahimahullah ẹni tó jẹ́ kọ̀dífà ní bàbá kò sí lọ àwọn òun mẹ́ta ní ẹ̀dàkọ̀yẹ́ ní hadith wọ́n lẹ́ta ànábì nígbà tó wù alhàtí ìbàjẹ́ rẹ̀ pé alkitabu muzawwa fèkì wọ́n fọ́jẹ̀ ha wọ́n fọ́jẹ̀ wọ́n fọ́jẹ̀ pé sọ wọ́n lé bó ṣe wọ́n ti tó ni ọ̀yá ìgbà wo lẹ láti sọ̀tẹ́lá ń bẹ wíṣẹ́ àpò fún yín wọ́n ní ìgbà wo lẹ ní wọ́n kọ lẹ́tà yìí wọ́n dàpọ̀ déètì kan pé lẹ́yìn Khaybar àbí bẹ́ẹ̀ fún bíi before Khaybar or something ní ti gbàgbé because kíkọ yìí irú rẹ̀ méjì ló ṣẹlẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ lásìkò ọ̀kan tó lọ ọ̀kan ṣẹlẹ̀ lásìkò ìmọ̀ tẹ́lẹ̀ ààrẹ wọ́n tún ṣe kẹ́yìn wọn pé nísìnyí wọ́n ní wọ́n kọ lẹ́tà wọ́n ní lẹ́yìn Khaybar àbí lógun Khaybar wọ́n ti kọ́ ẹ mọ̀ tá a kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ yìí pé ẹni tí ó wá jẹ́rìí sí fáwọn Yahudi òní sáà dúró ní Muhammad. láti mọ̀ àti àpé àwọn tàbí àwọn mùsùlùmí lápọ̀. alàkàtì ìbàdàn wa ń tètò bí tó kàn fẹ́ràn lẹ́tà yìí. haibaru tẹ̀lé sọ̀rọ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹfà ní ọdún ẹlẹ́ẹ̀keje táwọn ìdílé màdínà ni wọ́n fi haibar ọ̀yọ́ haibar. sọ wá rẹ̀ tẹ́ ló jẹ́rìí sí tábìlì mọ́ àbùn gáfàtò handak. wọ́n jà lọ́dọ̀ ilé ẹ̀ka àwọn bìfọ́ ẹ̀ wọ́n jà ta ló kú tọ̀sọ́ ó jí padà wá wá jẹ́rù mi tọ̀sọ́ wọn káwọn kàn mú ọkọ̀ kan rándọ́rù èyí wọ́n ti mú tán tọ̀ àmẹ́bí ò lè pẹ̀lú wọ́n ti lọ́dọ̀ wọn wá níbi ló bá kọ́ láàrú fún mọ̀ àgbà mẹ́fà ẹ̀ mà àmẹ́bí ti kú ti pọ̀ so sẹ́ńtẹ́ tí wọ́n á kó fún adìjẹ́rì tọ̀ wọ́n fi déètì dáhùn nígbà tó kọjá kò ma inú tẹ́mí àkọsọ́bẹ̀rù lẹ́ta náà jáde kan nígbà tó kọjá náà jáde kí ni wọ́n ṣe bẹ̀ ni pé wọ́n wá ní bí lẹ́ta náà wọ́n ní Muawiya àbúrò àbí Sufyan òun ló sáyìn rẹ̀ wọ́n pé òun gan ló kọ́ ọ̀pọ̀ ara ẹ̀mọ̀ pé wọ́n ti kà á pé wọ́n ní àwọn ah, ah, kọ wá ìbá náà bí lẹ́ta nígbà tó kọjá inú tẹ́mí àlọ́bá ìgbàlá yóò ini ẹni Khaybar Muawiya òfin ìgbà Islam náà ìgbà wo yóò jẹ́ kíláàsì àmẹ́rẹ́ hmm? Muawiya lẹ́yìn sùlùwò lẹ́bíyà ẹ fásitì mọ́kà tẹ̀lé fásitì mọ́kà ló gbà sọ ọdún ẹlẹ́ẹ̀kẹjọ lọ́sọ̀ sẹ́wà jọba ẹlẹ́ẹ̀kẹta ẹwà lóun náà ló kọ lẹ́tà yìí tó ló bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ní Muawiya àwọn ènìyàn jẹ́ ní wọ́n kọ lẹ́tà bá nàbí àbí ẹjọ́ mọ́ tọ̀ ní kéèsì fẹ́ ń lọ́rọ̀ àwọn kan yẹn lórí káwọn mójútó wọ́n mójútó gbogbo wọn táwọn bá ní ìdí táwọn fi lè protect àdéhùn àdáyé gbogbo nǹkan gbogbo nǹkan bó ṣe history ni bó ṣe bó tọ́ra bó ṣe mẹ́sẹ̀ wọ́n lo mẹ́sẹ̀ tí àdéhùn kan tó tọ́kọ́ kan yàrá ìmọ̀ ẹ̀rù nígbà tá a kà àdéhùn ẹ̀rù ọ̀nà àgbàkẹ́bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ pé ah, ẹni tí wọ́n gbàdéhùn wa ṣe é sókòrọ̀ kí ni wọ́n á find out wọ́n find out pé ẹni tó gbà dídùn àkèésí òpó olùkọ́ ṣùgbọ́n ibi tí ń gbé ẹnì kan tó jẹ́ dókítà wà mí wọ́n máa ń pèsè ògùn tó kú jùjúmọ́ ní máa ń gbọ́ bílẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ògùn ó kó sí lọ́pọlọ ó padà ká má dìbò ẹ̀wọ́n tún wá dìde ẹ̀rẹ́ fi àwọn ọmọ ti mú ọ̀dọ́ tó rẹ̀ ẹ́ ṣàkóso kọ́nà wọ́n wá jẹ́ ìgbìdé pé àwọn tí máa ń tó ṣe ọmọ rẹ̀ ní ó fi mí kan náà àti ṣe torí ẹ̀ ló débi ní ìsinmi òní ìgbẹ́kan ní ìkan ṣe èyí tó bá lówó tó náwó rẹ̀ gbogbo rẹ̀ sínú èyí tó bá lọ́pọ̀ lórí ìtọ̀ tàbá ti ní ẹjú tó bá ti parọ́ máa nábì má tàbá ta yín wádìí sọ àfàṣe ẹ̀yìn tó bá fẹ́ ṣe síkì rẹ̀ sínú ẹjú tó àwọn fìtíkì rẹ̀ fún yín Masa kerja tidak mengizinkan apa yang dipilih. Ha? So, nah, so tu dia dia semakin marifat tarikh ya bahwa so bahasa atau bagi tarikh Ibn Abi Khaisama, tarikh Bukhari, eh, tabaqat Ibn Sa'd, tabaqat Khalifah bin Khayyat bin Ba'ani. Itu bahasa tarikh. Tiba-tiba masih sandul ahdar, sehingga lebih baik lah wọ́n ti píkà àwọn ọdún kọ́dà wọ́n ti píkà àwọn ogun àwọn ogun àwọn ọdún wo ló pàdé lágbájá ọdún gbà sáàmà láàbá sáàmà ìjọba lọ́wọ́ nkiri yàtọ̀ ẹgbẹ́ wọn ló pàdé lágbájá ọdún tí lágbájá sí báyìí ọdún wọn ló pàdé lágbájá sí báyìí. وقد صلح علماء الحديث على تسمية السقف الظاهر àwọn oníhàdíìsì wọ́n sọ di táàmù láàrin ara wọn pé àsàtò zọ́ọ̀rẹ̀ ní tó bá jábọ́ níbi ìsiná tó wà obvious wọ́n ti ní tìlá pé káwọn fún ló kọ bí a bá ti àfúnà àwọn kókọ mẹ́rin bí a sábì màkánì sá ní déédéé àyè ibi tí kìíní ẹ̀ ti jábọ́ àwọn adájọ́rò wá ti lẹ̀lé na hospital àbí nọ́mbà àwọn narrator sayọkú tí ìsiná ló fi kú bó ṣe kú wàá rí àfúnà yìí àwọn ọkọ̀ yìí òun ni al-mu'allaq المرسل almudal àti almunqati tẹ́bá rántí àti àwọn ọ̀rọ̀ yìí náà tẹ́lẹ̀ wípé nísìn tabakọ́ bẹ́ẹ̀ pẹ̀lú mursal ta wò láti ẹ́ndì sáábí ẹni tó yẹ kó sáábí fóun bá ìṣọ́lá náà sallallahu alaihi wasallam tàbá yọ̀ yẹ kó tàbí láti àfùsàn tayọ sáábí yẹ kó ẹ́ bẹ́ẹ̀ kò sí ń bẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe lè tẹ́kì ní ọmọ ìlú nìkan fákùtù àmì àbí ìkìtọ́ wa irú ìkìtọ́ yẹn ni wọ́n ń pè ní mùsà tàbí ní ẹ̀yìn ẹyẹ nìkan kú tẹ̀wé tàbí ni wọ́n fipá nàbí sọ pé ẹ̀ wọ́n pè ní mùsà wọ́n pè wọ́n máa ń pè mí náà mùsà yàtọ̀ sílẹ̀ dẹ́n tó bá ti tẹ́sí bẹ́ẹ̀ ṣe yọ tàbí kú ẹfún yẹ lómìn náà tẹ̀lé tàbí òsínbẹ́ tàbí lọ́wọ́ wọ́n pè ní oúnjẹ méjì ilẹ̀ yọkù láti nd afrosana wọ́n pè ní mú ọ̀dọ̀rọ̀ mú ọ̀dọ̀rọ̀ ẹ̀hẹ́n pé dàtí if tí ẹnìkan lọ bá yọ láti nd ẹ mọ́ṣà tàbáyọ méjì àbí tó ju méjì lọ láti nd mọ́ ọ̀dọ̀rọ̀ hmm? so now tó bá ṣe wípé ní nd titiwa táwa ti ń ka hadith bá ní àwa lábá yọ yẹn àyọ́lá gbẹ̀yìn ọ̀dọ̀ sàábí ní ẹ̀jẹ̀ tí káàdì ìbánisẹ̀ Imam Bukhari rahimahullah ó ní kọ́ọ̀là ó wá dákọ̀ ṣẹ́kù tiẹ̀ ó wá dákọ̀ ẹlòmí tó jẹ́ ṣẹ́kù ṣẹ́kù ẹ̀ kò fi ìsinádù so now mọ̀álà kò lè mí ní ìtumọ̀ méjì general ó sì mí anytime tí n bá ti ń ka hadith tí n fi ìsinádù ẹ̀ tí mo ní kọ́ lọ́wọ́ sí ọ̀la ọ̀sẹ̀lá ọ̀sẹ̀lá mọ́ aláàkù torí pé èmi ò bá náà yìí ẹ̀yìn yóò mọ̀ pé èyí ṣe ọwà tẹ́kíníkà kìrì bá àti ọpá ní ìjẹ́ fún sọ yìí but àdéhùn tí mi ò fi ìsinádùn ẹ̀sí tí mo kàn fún sí ọ̀dọ̀ amẹ́ríkì ìdápọ̀ mọ́kàn mọ́ aláàkù irú ẹ̀ náà làwọn ọ̀pọ̀tọ̀ aláàkọ́tù Bukhari kí Bukhari sọ pé ìgbésọ̀ kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam tó fi ìsinádùn alim alamu ẹ̀ torí pé ó wà ó bí ọ̀sọ́ ní wá lọ pé ìkọ́lé sọ àbáná nígbà yìí fún ọba so but ìgbà míì gẹ̀tọ̀ pé nísìnyí láti láti end tiwa nù ìgbà míì láti end tiwa yìí nísìnyí ṣéèkù Bukhari olùyọ tó kàn fi kọ́ làwọ́jà ó tún lè yẹ lómìnà ní end yẹn lè lómìnà end yẹn tó pé ọ̀dọ̀ ẹni tí ọba ti fẹ́ sọ ni ó ti sọ mọ̀ alákùn máa pè ó mú pé ṣe pẹ̀lú kẹ́ẹ̀bíọ̀ ìsinádùn láti awalul isnadi níbà láti ẹ̀ǹjẹ̀ tí ń kà yes mi ò sọ aslu aslu ni mursalu àti ti mọ́ọ̀bà ẹgbọ́n yé tàbá yẹ nìkan láti aslu tààyẹ sàádẹ́kò mursal tààtún yọ tàbí kún tàbí mọ́ọ̀dọ̀n so ní sí báyìí sí irú àbáfẹ́ ní ìtọ́ka pé ní irú irú ká ní irú Atọ́ búnà àbí rọ̀bà Atọ́ búnà àbí rọ̀bà tàbí ẹni kọ wá ní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam àbí kí Hasan al-Basri sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam ìṣẹ́ bá wù ìtura jẹ́ ó lè jẹ́ ọ̀rọ̀ yìí ó lè jẹ́ mursal ó lè jẹ́ Al-Hasan al-Basri tàbíìn àmọ́ àwọn tàbí kéékèèké ni tí wọ́n bí kéékèèké kìí ṣe lọ́lá wọn nínú ẹ̀yìn lóòótọ́ gbọ́n yóò gbàgbọ́n bá sí ìyàn ìlú tó tóbi ní bọ̀ tí wọ́n bí tàbí kékeré ni pé àwọn sàábé tó bá àwọn sàábé kéékèèké ni sàábé tàbí àwọn sàábé tàbá tó dùúrí tàbí tó bá tàbí ẹ́ tọ̀ bí tó ìlànà pé ní ìṣòro tàbí irú àwọn tàbí tó bá láàfin pẹ̀lú ọ̀gẹ́rù kìí ṣe gbóhùn ló ṣe tó anybody ní ìdílé ẹ̀lẹ́ kan bí àbí tàbí náà látàfẹ́ tó bá tàbá bá tó yìí àbí tọ̀ ẹni tó ń wá bá ọ̀tọ́wá pé wọ́n ní ní kìbárì tàbí ìjọ̀kí wọ́n ní wọ́n jẹ́ tó rẹ̀ láti kàrù sàẹ́sì mùsáyì pé ní kìbárì tàbí ẹ̀hẹ́n tó ń pé ẹn tí ń bárò kọ́mà ẹn tí ń bárò áyì ẹ̀hẹ́n gbájúgbọ́dọ̀ àwọn táwọn yóò àfẹ́ ìgbà pé aláṣọ́rọ̀ máa rẹ̀ tó bá àwọn yìí náà àwọn aláṣọ́rọ̀ tó máa gbàdí lọ́dọ̀ àwọn aláṣọ́rọ̀ gbàdí lọ́dọ̀ àbúbá pè ní àwọn tó ń pè kí bá rùtà bí ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ó pọ̀ ní wọn tó jẹ́ mọ̀kọ́dúrọ̀mù mọ̀kọ́dúrọ̀mù lẹ́nu tó ṣe wípé ó bá sípò jàìlíyà ó sì bá sípò Islam àmọ́ torí pé kò ní ìtàn náà bí ní òfin jẹ́ sáré ó ti wà láyé nígbà tá a yí wà láyé àmọ́ pé àríwá Mádínà kó wà ní oko kan ó ti pé nísìnyí àwọn ìjọ rẹ̀ wá tó dáa ní sọ̀sọ́là àwọn ìjọ rẹ̀ ni wọ́n á gbé mẹ́sẹ̀jì ànábì fún tó nígbà flam papa mọ́ kò bíta ànábì rí wọ́n wà láyé so mọ̀kọ́dúnrún láti ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn làwọn sábà lọ àwọn bá lámàdá wa kọ́ ìṣòro abẹ hazin amadakọ abu usman al-nahdi abdulrahman mali amadakọ uh, abu raja al-utaridi eh, amadakọ uh, zayd ibn wahb amadakọ masoro al'ajida amadakọ alkọma ọmọkẹ́ mú masoodi sáwọn yìí làwọn àgbààgbà tàbí tó pé tí kì í bá ti pé kókó wọn mítà nẹ́bì gan wọ́n làwọn ju tàbí mi lọ ní èjì àmọ́ nígbà tó ti mítà nẹ́bì ló ti sáré sáwọn kì bá tọ́jú àwọn tó ń pè ní sọ àwọn èyí ṣe mọ̀ọ́dúnrún àmọ́ táwọn náà wá jẹ́ tàbí olùsẹ́lẹ̀ nìfẹ̀ẹ́ wọ́n ti mọ̀kọ́ dọ́rọ̀ tọ̀ táwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tàbí ẹ̀rí yọ̀ ń kú tọ̀ náà káwá ní sẹ́lẹ̀ nìfẹ̀ẹ́ tó ń jẹ́ tàbí zòrí tó jọmọ tí ó jẹ náà jẹ́ tàbí ẹ wà fi òkè tàbí tàbí mọ́mú zòrí jọmọ tí sẹ́lẹ̀ nìfẹ̀ẹ́ bìí tọ̀ ìjọ sí sẹ́lẹ̀ nìfẹ̀ẹ́ bá jẹ́ kìbáru tàbí bọ́ ìzòrí tó wá tó jẹ́ kìbáru tọ̀báru ni torí tí kì ẹ̀hẹ̀ tó pẹ́mì wọ́n gùn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí wọn náà ọ̀dọ̀ àwọn kìbárù tàbí ìnìmọ̀ wọn àwọn zòrí zòrí kọ̀tádà àmọ́ tó pé wọ́n bá wọn fà á gbé tó pẹ́mì tí wọ́n gòbí àná tọ̀ làwọn náà ní ìjọ ìpétò ó kọ́ sí generation kan fún wọn ẹ̀ wọ́n dàbí kálápá ńláńlá kan tó lọ hundred years láyé àwọn tó láti gbà tó ti wà twenty years tó ti fáwọn èèyàn tó ẹ̀ tó kọ́ tó ẹ̀tọ́ kan tí ó gbà tó wà ní eighty ọ̀rọ̀ tí wẹ̀rẹ̀ ní àbí sọ láàrin twenty àti eighty sixty years difference gbélé yìí sọ pé kọ́lá ṣẹ́kù náà lélẹ́ ìtàn tó náà bá gbà tó wà ní eighty náà kọ́lá ṣẹ́kù náà irú rẹ̀ ni àwọn wọ̀nyí so nígbà tó pé àtàlàyé pé mọ́sá tàbí láti àtò sálẹ̀ tàbáyọ ọ̀kan kó mọ́sá tàbáyọ méjì ọ̀ọ́dù bẹ́ẹ̀ lọ́kọ̀ mọ́ọ̀dà tí a bá yọ kó níbi ẹ́ndì yìí mọ̀álà bóyá ní ọ̀kan kọ́ ẹ̀kọ́ ìjìta abẹ́ẹ̀sẹ̀ rẹ̀ ní mọ̀álà dẹ́ńtà bá yọ kó lẹ́ni gbé bóyá ìsinádì ní ìkẹtọ̀ lẹ́ni gbé afẹ́lẹ́ mọ̀kọ́tẹ̀ so mọ̀kọ́tẹ̀ lè wà fún gbogbo ẹ̀ jẹ́nárì mọ́sàl mọ̀kọ́tẹ̀ eh, mọ́dọ́l mọ̀kọ́tẹ̀ eh, eh, ẹ̀ẹ́dẹ́gbogbo tó kọjá kó bá jẹ́ amdana ọ̀kẹ́rẹ́ amdana mọ̀kọ́tẹ̀ mọ̀kọ́tẹ̀ ní jẹ́nárì ní fún ẹni sàkún nìrìsìnàì ẹ́ kò sí kíni sàkún ìsàkẹ́ ìlúwọ́dù mọ̀kọ́tẹ̀ wọ́n ni mursal ada isnadu mọ̀kọ́tẹ̀ mursal mọ̀kọ́tẹ̀ wájẹ́ mọ́ọ́dọ́ mọ̀kọ́tẹ̀ ẹ́ tọ́jẹ́ mọ́ọ́lá mọ̀kọ́tẹ̀ níbi nkìtọ́ sáàsáàdì wà ẹ̀hẹ́n so generally ni mọ̀kọ́tẹ̀ so tó bá ti pé nísìnyí ẹ bá ń parí nǹkan bá bẹ̀rẹ̀ nítorí pé sá oníṣàkúnrin ìsọ̀tún méjì ò mọ bóyá ìgbà yóò fi bẹ̀rẹ̀ rí ọmọ nǹkan yóò kó jẹ yóò kó mọ̀nkọ́tẹ́ ó yàtọ̀ sí mọ̀tọ́ bó tẹ̀ pé àwọn kan máa ń lò pẹ̀lú ìtumọ̀ rẹ̀ èyí tó padà kọ́mọ̀ tó padà kọ́mọ̀ tó kọ́mọ̀ kẹ́lẹ́ pé níwájú òun máa ń lò pé tó pé mọ̀tọ́ náà lè mí ní ìtumọ̀ mọ̀nkọ́tẹ́ tó wí bọ̀ lẹ́yìn lẹ́yìn èyí tó padà kọ́mọ̀ à ń lo mọ̀tọ́ fún hadith pé orí ìtàn yìí ló parí sí jẹ́ bó ṣe pé à ń lo mọ̀ òkú fún àìsíkò orí sàábé ló parí sí sẹ́gbọ̀n mi à ń lo mọ̀rọ̀fó fún àìsíkò orí ànábì ló ẹ̀rì sí ẹgbọ́n mi so mọ̀rọ̀fó mọ̀ òkú mọ̀tọ̀ hmm? àwọn eléyẹ wọn kì í ṣe mọ̀bá èfò ìsìnáì mọ̀bá èfò ìmọ̀tún ṣe ẹ̀dúrí that is tá a bá fẹ́ discuss pé ìbò ni mọ́tún ẹ́ndì sí là ń lo wọ́ọ̀dù marfu mawqu maqtu ta ìpọ̀ mọ́tún sáta fún wa yíò wẹ́lẹ̀ wà sọ ní o àbíkò wà sọ ní o wọ́dẹ̀ ó ní ìkìtọ́ o àbíkò ní ìkìtọ́ o ànábì ni wọ́n fi tì sí a ní marfu ni sẹ́gbọ́n bí so ẹ ẹ wò dáadáa tẹ́lá ń sọ marfu tá ń sọ mawqu tá ń sọ maqtu ọ̀rọ̀ mọ́tún là ń sọ eléyìí táwọn ní sin ọ̀rọ̀ ìsinádì pé mo ka mọ́sùn kan ní ìsinmi pé gbàgbọ́n akáde tí mo fi ọ̀rọ̀ yẹn ti bá nàbí pé kọ́lá òṣùlá sọ̀rọ̀sọ̀lá mọ̀ fún òun mo kọ̀rọ̀ kan ní ìsinmi àbúlá bó ní mọ́ sọ mọ̀ òkúùkù ni mo kọ̀rọ̀ kan ní ìsinmi ní asàlù bá torí sọ mọ̀ fún òun ni ilẹ̀ ìsẹ́ni wípé tí mo bá rí hadith kan tó bá jẹ́ mursal hmm? mursalu tí mo bá pè mursal pẹ̀lú túmọ̀ tá a mọ̀ nísìn tí mo ń sẹ́yìn káàkiri fún yín nísìn because wọ́n máa mursal fún mọ̀nkọ́tẹ̀ náà ẹgbọ́ àwọn mùtàkọ̀jú mọ̀ ń lò dáadáa tó ń mursal fún mọ̀nkọ́tẹ̀ just ordinary mọ̀nkọ́tẹ̀ náà tí mo bá pàdé sí ní mursal pẹ̀lú túmọ̀ pé ayọ̀ sàbẹ́kọ ẹ́ àdéhìsì yẹn tí mo bá fẹ́ ròyìn rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ marfu mọ̀kú àti mọ̀tú kí ni máa pè. yes tí máa fẹ́ ròyìn rẹ̀ ẹmọ̀ pé mo gbé mursal ni mo fẹ́ ròyìn rẹ̀ marfu mọ̀kú àti mọ̀tú. kò lè jẹ́ mọ̀tú ni pọ́lù tó tó sáré ṣe ẹgbọ́n ní mo wí if nathan tí bá láti ti bá jẹ́ mursal hmm? tí máa fẹ́ ròyìn rẹ̀ ní jihati maka ṣe marfo pẹ̀lú ìtumọ̀ mursalu tí a ń sọ ní gbọ́gbẹ́ mú sọ mursalu lè ní mẹ́ka mí ni mọ̀ kọ́tẹ̀ àmọ́ pẹ̀lú mursalu ìtàlá yọ tàbí kú àtàyọ tàbí kú ọ̀n tẹ̀wé ni ní sọ pánẹ́ tẹ̀sọ́lá sọ kí láì káàkiri yẹn ẹ́ marfo náà ni ó jẹ torí pé bí mo ṣe yọ sàádé kó tàbí yẹn kan ó fi mọ́tún yẹn ti sáà bí ní ẹ́ ìsinádùn mọ́tún yẹn ilẹ̀ nàbí láàpẹ̀ ní ọgbọ́ ọlọ́kùnrin wà sọ̀hí ẹni tàbí ọdún kọ̀kọ́ láwọ̀ fún ni ọgbọ́ wà sọ̀hí ó jẹ́ mọ̀kọ́ tí ṣe mọ́tún yìí àlẹ́ ìwòsàn àti ìdìbí ẹ̀hẹ́n táàbá tí ń sọ̀rọ̀ mọ́tò sáláfí tẹ́ẹ̀sì àdísàtìsọ́sí tàbí sí lánà lo mọ̀kó mọ̀kó àti kí ni mọ́tò kọ́nà tó níbi pẹ̀lú pé wọ́n sọ̀rí so tó ìfẹ́ sí yóò rọ̀ ń gìkín bí i pé ẹjọ́ àdísì tẹ́tọ̀ yìí ni àdísọ̀ ìfò ní àwọn mọ̀kó ẹ́ pé ẹlẹ́fà àdísì tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì mọ̀rọ̀fún ìgbófin ní gbígbà nígbà ní fi ń bí ọ́ gbèsè sọ yìí nàbí báyìí tó kówó fìtì bá nàbí náà ni mọ̀rọ̀fún ní ìṣòro fìtì bá nàbí kọ́nà kọ́nà ní ìsìnàdù náà mọ̀rọ̀fún ni so mọ̀báfẹ́lì mọ́tì ni mọ̀fún mọ̀fún mọ̀tọ́ so tẹ́bá nísìn inú àwọn ìyàtọ̀ tó wà láàrin mọ̀tọ́ àti mọ̀kọ́tẹ́ onígbé mọ̀tọ́ ní ṣe pẹ̀lú mọ́tìnà mọ̀kọ́tẹ́ ní ṣe pẹ̀lú ìsìnàdù ẹ́ pé dàbí mọ́tìnà tàbí ìṣọ́dọ̀ tàbí tọ́kan náà tàbí sọ báyìí àbúṣe nǹkan báyìí ẹ̀ á ní àpapọ̀ òní ẹ̀ tọ́ ó wá pọ́síbù o pé tẹ́bá fẹ́ wo ìsìlẹ́dùn gọ́ ìsìlẹ́dùn lè mọ́ wá sọ hé lọ́dọ̀ tàbí ẹ̀ kọ́ra so mọ̀ nǹkan tẹ́ ó ní ṣe pẹ̀lú ìsìlẹ́dùn mọ̀tò ó ní marfo ó ní ṣe pẹ̀lú mọ́tò ẹ̀ bẹ́ẹ̀ ni ó so mawquf ọ̀nà ní ṣe pẹ̀lú mati ẹwọ́n mi ṣùgbọ́n ẹ̀tún lè rí kí wọ́n tún lò fúnra wọn ẹ̀lẹ́lẹ́ bí hadith wọn pé ah, hadith ọ̀rọ̀ fá àwọn lágbájá dàbí lágbájá fi ti sánàrí wọn ni wá àṣálàhù lágbájá wọ́n lè lọ́wọ́dù ọ̀rọ̀ fá àwọn lè lọ́wọ́dù wàṣálàhù Hmm? abájá fi wáfúlẹ̀ abájá fi wáfúlẹ̀ abájá fi wáfúlẹ̀ abájá fi ìsàlẹ̀ eh, so káàmà yẹn náà so yẹn jẹ́ bóyún sí jẹ́ so a sọ pé nísà àwọn ọkọ̀ angu o ní al-mu'allaq àti mọ̀túnmọ̀ yẹn al-mursal al-mu'dal al-munqati yíò jẹ́ oníṣẹ́ pẹ̀lú kí ni sakton zahir sakton khafij so sakton je wà ní hadith bọ̀tún ti tọ́lá gan èèyàn lè máa ọ̀rọ̀ pé èèyàn kàn máa táré òrò wáṣẹ̀ kọ̀ọ̀kan wàhádá láyò dìrékùhú nílà àìmọ́tòlọ́pọ̀gbà àwọn aṣíwájú mà tó ṣe pé wọ́n gbárí wọ́n sì jẹ́ expert alìmọ̀tọ̀lẹ̀húnà aláàtòrókè hadith àwọn tójú wọn tó ọ̀nà tàbí gbígbà wá tàbí kí ni tàbí tójú wọn tó ní pé nísìn ẹnu ìsinárù tí wọ́n bá mọ́ nìkan náà lọ́gbà fi ṣèdájọ́ but àwọn wádìí wádìí wádìí wádìí wọ́n ní fúrúkù tó pọ̀ tó rọ̀ sọ́lá rìlì pé nkẹta ẹ́ pé tí nkẹta fi wà ń bẹ̀ ní báyìí báyìí báyìí báyìí àwọn mọ̀ yẹn ẹ̀bí wọ́n sì má fura wà ilẹ̀ asanid wọ́n sì má ilẹ̀ asanid wọ́n má ilẹ̀ asanid a good example tí n bá ṣe mistake hadithi tí àwọn tabligu máa ń propagate tí wọ́n ní tí wọ́n lánàájú sọ pé sọ́látùn ìrun téèyàn bá kí bí síwáàkì téèyàn lo pákó àbí téèyàn fọnú ó lóore ju ìrun téèyàn kí sẹ́mùtì ìrun lọ téèyàn pákó àwọn náà kó nìkan ní àbíkò òkú ló máa ń kó. máa kó gbogbo ẹ̀ rẹ̀ wọ́n yìí sọ fún kò sì gbọ́ ṣé ń tágbára yàn bá ká èèyàn máa ń dìbò ó dì mọ́ nǹkan rẹ̀ bá ká dẹ́ sí ìlú so irú hadith yìí hadith yẹn dọ̀ ayé fún jìjà òní ṣùgbọ́n wo tí ẹ̀ bá ṣe mistake nígbà tí ẹ̀rọ isnad yẹn muhammad bin ishaq àgbà afa al-mutalibi àgbà afa ni afa oní sèrò afa ní hadith náà ṣùgbọ́n wọ́n máa ń ṣe tadlis ṣe wá rí òun ó wá gba àdéhùn rẹ̀ ọ̀dọ̀ zòrì ọmọ zòrì lọ́sọ̀mọ́ tí ó zòrì náà ibùn ìfàk ìgbà tó wá gbà lọ́dọ̀ ẹ̀ ẹnìbọ̀ tó bá rí ìsìnàjò Muhammad bin Ishaq àti zòrì lọ́gbà wa ebi ó ń lé tèmi pé àkóbá ah, tẹ̀lé pé kí ni bá tẹ̀ ń ṣe tẹ̀lé kó kàn kàn pé àdáfà ní àbí sẹ̀mí ètò ẹgbọ́n mi ò ṣùgbọ́n kìí sòun gangan ló gbọ́dọ̀ dòwe. wọ́n ń pe ẹnìkan ní alimọ̀dá ìlú ìrìnà tí ó kọ rẹ̀ ó yà bú Muawiya àdàbílì náà ìrìnà tí ó kọ rẹ̀ bọ̀ ẹnìbọ̀dì tó bá sọ́dọ̀ àti ìlú kan àkàǹtà hadisi ẹ̀ padà rúkọ ẹni ọdún gbàgbé nìyẹn. òun gangan òun ni ó gba hadisi yìí wá lọ́dọ̀ dòwe almadaiye òun gangan ló gbà á dọ̀ zùn ẹ máa wọn tó ṣẹlẹ̀ yóò le gan ten but bá fẹ́ sọ́dí ìsìn àkókò tó máa ń gbó àwọn ọ̀rẹ́ rẹ̀ inú àwọn lọ́balọ́ba ìsìláàmù tá a ní Ma'mun Abbas Ma'mun ń gbà tó khalifa ní Baghdad ń lọ sí ọmọ lọ sí parasus parasus yẹn ti bọ́ síbi Turkey ibẹ̀ ní sadua tó máa fẹ́ jagun fún Muhammad bin Ishaq lóòótọ́ àfa àmàdínà níbo àti point omu sí Iraq ṣẹ́gun mi omu sí Iraq náà omu sí Iraq òun náà ní nǹkan ṣe pẹ̀lú ọ̀kan náà lọ́balọ́ba yìí náà pé kò tẹ́ nígbà náà ṣe pẹ̀lú màmú màmú ní sáà kó ti kú kó tó kà màmú àwọn tó wá bí fọ́ màmú nìyẹn. inú ọkọ̀ ojú omi wà ní wọ́n wá ẹni tí mo pè ní àlùmọ̀dá yìí nìyẹn òun jẹ́ni tó máa ń bá ọba yìí ṣe. ìbáfi tí ìṣòdì ṣẹlẹ̀ ó ní pé àwọn èèyàn mọ̀ pé náà ìbá rí isnad a rí isnad tàbí Muhammad adẹ̀rí zòrí tó tẹ̀lé a mọ̀ pé mọ́mọ́ mi sáà bá zòrí lẹ́zòrí nígbà táwọn ìsìnkú yóò kó wà òkè lókè àwọn ní àdísì pé àdísì ìrọ́ ni bọ́tí ká ló bú ní iṣu ìrọ́ ní àdísì ìrọ́ ní àdísì bọ́tí mọ́mọ́ lọ́dọ̀ because ṣé ní mọ́mọ́ bí kò but àdìsí ìrọ̀ ni ta ló dá wà láyé rẹ̀ àti tó ṣẹlẹ̀ ó ní pé mọ́mọ́kún ní ìsáàkù lọ sí Iraq inú ọkọ̀ ojú omi tí wọ́n jọ wà pẹ̀lú ọ̀kan náà àwọn kòláfà ní nọ́dàkọ̀ màmúnù kọ kò lè jẹ́ màmúnù náà ọmọ inú ọkọ̀ ojú omi fọ́bà yìí bọ̀wọ́n bó ń sáàkù gbọ́ bóhùn sí gbọ́ tó kí wọ́n bó ń sáàkù mọ́ sí tẹ̀lís ẹ̀ka tọ́jọ́ mítì náà nù òun ọ̀mẹ́ni yìí ó kù rọ́ọ̀lì bọ̀ zùrí àfáàtẹ̀ àdíjọ́dọ̀ rẹ̀ bá onídàájú zùrí bá kílò sí tó kó gbọ́dọ̀ zùrí mọ́mọ́ bó ń sáàkù ló wá propagate àdíjì yìí ọ̀gbìn tẹ́kàmọ́lé inú ìsìnàdù lásán ò ní pé Muhammadu bin Isaac anizori But àwọn aláàdì ìgbà ah, no, no. Because àwọn mọ̀ pé tó pẹ́pá dìsí ìgbà mẹ́lú lọ́zọ̀ orí lóòótọ́. Ògbọ́dọ̀ pé mọ́mọ́ mi sáàkùn kan ní òní lọ́dọ̀. Malik ó ní, Ṣẹ́mọ́nà Yẹ́nà ó ní, Ọ̀kẹ́lù Khalid yóò ní, Muhammadu Walid Azubaidi yóò ní, Ṣẹ́bù Mọ́nà Hamza yóò ní bọ́sọ̀ ọmọ kí ó zùrí pọ̀. Bíbọ̀t, ó yẹ ṣe yí pé mọ́mọ́ mi sáàkùn nìkan lónìí

wọ́n wá dẹ̀dẹ̀ bẹ̀ because already wọ́n pé tó bá fi ṣe pé lóòótọ́ isnad bẹ̀rẹ̀ òun gẹ̀kọ́ ní isnad kìíní pé bí wọ́n tó bá ikú bá ní isnad ó gbé mọ́ orí ìsáfù ló mọ́ máa pàrọ̀ àdìsí kò gbọ́dọ̀ pàrọ̀ wá fi pàrọ̀ à ah, àwọn ti sábà dàgbà àdìsí ẹ̀yọ́ ìlú ọ̀nà kò lè pàrọ̀ àdìsí nǹkan kan rẹ̀ ń bìgínì pé ilé ìkọjọ́ ordinary tadlis wọ́n tó bá tadlis ní wọ́n pé wọ́n pè pé tó jẹ́ tadlis àwọn tó wọ́n ti ṣe wọ́n pè sí bọ́dọ̀ ẹni tó jẹ́ àwọn mọ̀ṣáì èèyàn náà ní oṣù tadlis wọ́n wò pé gbogbo àwọn tó tó wà tó lékè mọ́ zuhuri táwọn fóònù ló fẹ́ yóò kọ rẹ̀ kú torí pé chance meeting lásán ni wọ́n lè sáàkó ní pẹ̀lú almada ilé wọ́tẹ́nìkan kò mọ̀ àwọn wá ń wá wá wá ṣẹ́gbẹ́ tí wọ́n rẹ̀ ó ti kíbi ìsinmi kalẹ̀ pé peter nǹkan bẹ́ẹ̀ bí kiri ó kọjá ìsinmi gbogbo nǹkan táwọn èèyàn máa ń fi bóyá kò wúlò àwọn tó máa ń fetí kọ wọ́n kàn gbọ́jọ́ kan ní pé ah ẹnìkan tó wòye ṣe ní hadithi yóò sọ pé ah nígbàtà wà náà kọ ojú omi lágbájá wá sọ fún kàlíbà pé ẹ̀ẹ́ àkẹ́kẹ́kẹ́ ó ti yé ooo àwọn sì ti mọ lágbájá ọ̀ ó ti lágbàgbà òkú ó ti ni wọ́n wá líǹkì ẹ̀mọ́ pé mọ́mọ́bí sákìnà wà náà kọ ojú omi nígbà yẹn pé ọ̀dọ́ àgbàdá yìí ló ti gbádùn sí yìí tó kó fi kìrìsù rí mọ́múdé ìsáàkù wá yọ alìmọ̀dáyì ní po pé yes ẹni tó kúrò àdìsí ìlú so ordinary snubs nìkan èyí lè fi mọ̀ yóò wọ́n lè wà lórí àdíṣẹ́ ẹ̀kọ́ fẹ́ rọ́sọ́bà ní pé ẹ̀rù pé wọ́n ti mọ̀ rẹ́dì pé àdíṣẹ́ mú kàmì wọ́n mọ́ tó bàtán gbọ́dọ̀ fi mẹ́ntó wà tó dálẹ́ o ní pé wọ́n fẹ́ òkúkú ìfẹ́ nìyẹn ti spread àdíṣẹ́ tó pọ̀ wọ́n fẹ́ mọ̀ sódà tó bá ti kẹ́tẹ̀ tó bá ti nílé inú ìsìnágo dànù dànù dànù wọ́n wá àṣà ebi wọ́n gbọ́ gbélé nìkan rẹ̀ wàṣàhí ṣùgbọ́n ẹni ẹ̀nà gbọ́dọ̀ mọ́ sódà àwọn òjìjú kalẹ̀ wẹ́ bá ti rí rẹ̀ ẹmọ ẹ̀dá gbàdí ìṣẹ̀rí kú náà ẹ̀ ń parọ́ iṣẹ́ ńláńlá wọ́n that incident ẹyọ kan pé ọ́ inú ọkọ̀ ojú omi náà ti pàdé bẹ́ẹ̀ ẹni tó ṣe hadithi tó ṣe jẹ́ abúzọ́lá tàbúrọ́ọ̀dù rahimahullah ó ní hadal hadith hadith yìí nǹkan kan ṣe pé kọ́lá máa ń yàtọ̀ fápánù rà ẹni tí ó mọ àṣírí ọ̀rọ̀ yóò kéré lórí ọ̀rọ̀ àṣọ pé because tó ẹ fẹ́ ìbámu pẹ́ nìyẹn mẹ́mẹ́ ní sẹ́yìn tẹ́ là mọ́ ẹni mọ́mọ́ bìnrin sáré bá fi lè là mọ́ nǹkọ́ ó mú kó nǹkọ́ wà bọ́ọ̀lù pé à kò lè jọ wà bọ́ ó ṣe tẹ̀lé ìgbà wọn ń bọ̀ sáré ó ṣe tẹ̀lé ìtàní kì í ṣẹni tó yóò sùn mọ́ àwọn láti tó wá tàn ìwé wá tó ẹ kò sí ẹ ọkùnrin kan bẹ tí ń lọ́jọ́ kan ìwúrò pé kò wúlò pé àwọn ọmọ sì máa fi tó wọn fi ṣe ààyè sọ wọn náà sọ pé irú àwọn ilé ìwà hádà láyò dìríkù إلا الأئمة الأبزاء المطملعون على طرق الحديث وإلى الأسانيد وله تسميتان هنا يرام إليه تجاه خلال سقط خفيف أني أقبل وهما المدلس حديث تتدلس هو ẹ̀yọ́ pẹ́lẹ̀ ìní ti rí ìkàrí ìzàmpù ní ìsìnkọ̀ mọ̀dálá lòun náà ṣùgbọ́n tẹ̀lẹ́sù tẹ́ wọnú ọkọjọ́ náà ìtẹ̀lẹ́ then àti al-mursal khafi lọ kí náà ń pè mursal khafi ẹ̀ bá dákọ̀ mursal khafi wọ́n tán ni wọ́n mí kí ló tán fi pẹ́lẹ̀ ìní khafi kí ló ń pè ní jẹ̀lẹ̀ ó ní pé tá a bá Eh, قائله كان شو كان قاصله واليك بعث هذه المسميات السته مفصله على التوالي lẹ́yìn ilé nǹkan ò ní tí ó tẹ̀lé táwọn ṣàlàyé ni àwọn nǹkan mẹ́fẹ̀ẹ́fà tó ń sọ yìí wọ́n wà múlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ó dákọ̀ mẹ́rin síbẹ̀ ó dákọ̀ méje mọ́ alákùnrin ọ̀hún tóbi tá a dùn ó ní sinra ẹ̀ka pọ̀ síbi tafsir kápẹ́ wa padà wá bọ́ kí n ṣàlàyé alimusalu kàfé adákọ̀ mọ́sálù sákùn zọ́hìr àbí nígbà tàkún débi sákùn khafid náà àtúndákọ mọ́sùl khafid kí ló fà náà fi pè ní mọ́sùl khafid ó ní wípé anytime tá a bá pe hadith ní mọ́sùl léta ọkọ̀ dákọ̀ the only thing ta ní òun ni wípé kárí pé àà tàbí nígbà bá nàbí sọ ó clear tó ń kálukú pé tàbí ò bá nàbí àbí ó kílẹ̀ pé à ah, wọ́n ní lábájábá ìsọ̀rọ̀ pé lábájábá ah, lábájá ah, ò bá nàbí tó tán fi pè ní mọ́sálù kan pé ó pé ẹni yẹn ṣe ìrìsà dàbí ó fi àdíìsì tì sí ẹni tí ò bá ẹgbọ́n mi tó ń kálukú náà sì mà pé kò bá tí ó sì lè dàrú mọ́ ẹnìkan kan lójú tó dẹ̀ ṣe yí pé kódà gẹ̀ẹ́ni òun náà ń kọ́ òun kò pìtẹ́ndì kóun fẹ́ jẹ́ kí nǹkan dàrú ẹnìbọ̀dì lójú ìtọ́síjọ́ tẹ̀yìn bá fẹ́lẹ̀ ń sọ tí ń sísàbí máa fà ní sọ̀sọ́là sọ kò sí nǹkan tó fẹ́ gbé pamọ́ ń bẹ́ àfẹ́ tó bá fẹ́ kan tí ó mọ̀ kankan rárá tí ó mọ̀ kankan rárá nìkan tó fẹ́ nǹkan mọ̀ tó pamọ́ mẹ́ ìyẹn ni mursal so à ń pè yẹn ni mursal jẹlé mursal tó fojú hàn sí everybody ọkùnrin bàtà sí lè mursal kọtù ó ní pé wàá rí isnad tó ṣe pé tó o bá ní kò wo déètì kò wo déètì kó wò gbà tí wọ́n bíyàn kó wò gbà téèyàn ṣe rẹ́hílà kó wò lú téèyàn jọ wà ẹ́ tó bá wà tó wà nínú àdéhìsì yẹn wọ́n jọ ó sọ pé wọ́n bára wọn dàbí àwọn tó pé tá ní ká fi déètì wo ṣẹ́ẹ̀kù àti tìrìmẹ́ẹ̀sì ìmùkánù lè kọ́ wa possibility kan ní ti wọn wá pẹ̀lú age pẹ̀lú ìlú ẹ́ torí pé mọ̀ á sọ́ra fẹ̀ka sí wa pé ọjọ́ lift papọ̀ bọ̀ tó ṣe yí pé in that hadith bẹ́ẹ̀ sẹ́wọ̀n kọ́ kò mí tara hmm? pé possibility pé á ah, wọ́n mi tìwá tí ọba ti wọ́pá ah, nígbà tí mo wo lábájábára àmọ́ mi mí tara wọn so tí ọba mí tara wọn tẹ́ni yìí bá wá gba hadith wa lọ́dọ̀ ṣẹ́ẹ̀kù rẹ̀ ìwọ lè mọ̀ pé sátù kankan wà mẹ́. nítorí fi ní mọ̀ wọ́n ni pé ọ̀nà tó fẹ́ fi mọ̀ tẹ́lẹ̀ ni pé ọ̀fẹ́ òpé ada lamudic astra ada eléyìí ò bá sùkò lágbájá àbí nítorí fẹ́ mọ̀ but tí wọ́n bá wà méjì wọ́n bá sùkò ara wọn kọ́dà òsì tó lè má rí bọ́lọ̀ wípé ìlú kan náà wájọ wà àmọ́ kò ṣe wípé bá ṣe jọ wà ń lóòótọ́ wọn ò méjì tó tẹ́mi yẹn tó ń bá wa gbàdé sí wa lọ́dọ̀ ẹ̀mí yìí ìrìsàlù lòun náà ṣe ẹ bẹ̀rẹ̀ pé kí ló tó fi pè ní tẹ́dùlẹ́sì ní sínlẹ́bù bíi tá à ń discuss nísìn wọ́n máa ń separate láàrin tẹ́dùlẹ́sì àti ìrìsàlù kàfé ó sì ní reason because ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń discuss irú tíra ilé yìí nísìn wọ́n rí láì lórí iṣẹ́ tí Ibn Hajar ṣe ní rahimahullah àwọn tíra Ibn Hajar rahimahullah ní irú àwọn tíra ilé sílẹ̀ lórí pẹ̀lú ọjọ́ àti wà pé ó ń separate láàrin ìfẹ́ lọ́kàfí àti tẹ̀lé kí ni wọ́n wí kí làwọn ń wẹ̀ yàtọ̀ àwọn gbà yìí pé tẹ́ bá sọ pé yẹn bá ṣe tẹ̀lé ó kéré ju nǹkan mẹ́ta gbọ́dọ̀ wà establish ẹ̀mọ̀gbọ́n náà pé wípé nísìn èmi mo ní káàkiri pé amúrù kọ̀tádà an anas kọ̀tádà jọmọ kẹwàá anas àhádì sí pọ̀ dáadáa tó bá ọ̀dọ̀ anas ẹ̀rí sí wà tó kílẹ̀ pé ọmọ kẹwàá anas hmm? ọkàn náà a wá rí àwọn àhádìsì kan tí ó pọ̀ àdíjẹ́ tẹ̀wé kọ̀tàdà kò gbọ́ lọ́dọ̀ àná ọmọ kéwu anas ni kọ̀tàdà tó tó ń kàbí kó sì jiyàn kò tó gbà ní sípò ọlọ́run ṣùgbọ́n àwọn hadith kan bẹ bóyá ní bóyá ní kàṣù káàkiri tó bóyá ní kọ̀tàdà gba bí hadith hundred wà lọ́dọ̀ anas pàṣẹlá bóyá ní hundred yẹn mẹ́wàá ń bẹ kò gbọ́ dàrí lọ́dọ̀ anas. rádà ó gbọ́ lọ́dọ̀ àwọn colleagues ẹ̀ tán jọjọ́ mọ́ kí ó fún anasinbẹ́ ọ̀dọ̀ ọ̀mẹ́dù tọ̀wé masala ẹ̀yin ò rí i pé táwọn bá kàn fẹ́ wo nìkan bàbá ti anas kò sí iṣu pé ọ̀ ah, mọ̀ kí ó rẹ̀ mú jáde ẹ̀ lè já pé kò nígbà tí ò bá àwọn àdìsí

tí ó fún wa ní impression bí kò ń gbọ́ lọ́dọ̀ ìrà ìdílé ṣe ẹgbọ́n nínú yé issue mẹ́ta anybody tábà kókó ṣe at least pẹ̀lú nǹkan tí Ibn Hajar ṣàlàyé àti táwọn afárá ìdájọ́ ayé ó gbọ́dọ̀ ní hadith tó gbà ọ̀dọ̀ lágbájá pé as over ó sì mí tí ó fi ládìsì kò ń ṣàlàkọ̀ ìkejì ó tún wá láwọn hadith kankan náà tó gbà wá but tí ò gbọ́ lọ́dọ̀ rẹ̀ odi méjì ó gbọ́ lọ́dọ̀ ẹnìkan bẹ̀ wá sétọ́ àná èèyàn bẹ láàrin ka àwọn àhádìsì èyí tí kò gbọ́dà ẹ ó wá lo sígbà kan tó lè sígbà tó pé tó bá fi sọ ní ìpẹ́sà pé ó gbọ́dà rẹ̀ ó lo an <laughs> pé torí wípé nísìn táwọn bá padà wá wádìí tán wọ́n wá wádìí pé ààrẹ́gbèsì ah, homeru sọ̀wéèlù ní lọ́dọ̀ ọ̀tọ́dà náà yọ homeru kúrò ní wọ́n wà ní à ah, láwájá ó sì tẹ̀lé wáyé pé because wọ́ọ̀dù tó lò sígbà tó lò yẹn ó jẹ́ kí ẹni tó gbọ́ ní impression pé òun gbọ́ directly ẹ̀ sì lè pè é nírọ́ kò sọ́ndì àdìsẹ́ kó sọ pé bẹ́yà àdìsẹ́ kò sọ pé sẹ̀mẹ́tù gẹ́gbọ́n ṣe pé ń bí àwọn yòókù tó gbọ́dà rẹ̀ sílẹ̀ náà nǹkan ìmọ̀ ń lo án ẹgbọ́n mi yé àwọn gbọdọ gbọ́dà rẹ̀ sílẹ̀ náà ń lo án tó èyí tí ò gbọ́dà rẹ̀ sílẹ̀ náà kan ó lo án tọ̀wọ́ tó kó ṣe pé àwọn àdí tí gbọ́ náà ó lo kan tó pẹ̀ntì máa ń gbọ́ ní ìpẹ́ṣà pé ó náà gẹ́gẹ́ bó ṣe àwọn èyí tí gbọ́ so mẹ́ta yìí ló gbọ́dọ̀ pé lọ́dọ̀ náà ká wá rí èèyàn tó ṣe pé kò fi kan láti kankan tó gbọ́ lọ́dọ̀ ìlera àmọ́ wọ́n jọ gbé ìlú éèjì wọn súnmọ́ ara wọn wọ́n jọ ṣe ẹ ẹni tó jẹ́ ṣẹ́ẹ̀kù tó wà nílẹ̀ ó wà lẹ́wù ṣẹ́ẹ̀kù ẹ̀ àwa rí kíru ẹni yìí wá gba àdéhìí wá lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ pé ń gbọ́ mi ẹlẹ́ẹ̀kejì tí mo describe yìí kí ló fi yàtọ̀ sálákọ̀ọ́kọ́ mo ní nǹkan mẹ́ta ló wà fọlákọ̀ọ́kọ́ ẹ bá ń sọ ẹyọ kan tí ò sí gbélẹ̀ kejì alákọ̀ọ́kọ́ ni pé èèyàn láti tó gbà wá lọ́dọ̀ àfa rẹ̀ tó pọ̀ ó tún wá láwọn àdìsí mi náà tí ò gbà wá tó gbà lọ́dọ̀ pẹ̀lú wá fẹ́tọ̀ lọ́dọ̀ àfa rẹ̀ àwọn èyí tí ò wá gbà wá lọ́dọ̀ àfa rẹ̀ tí ò gbà wá dàrẹ́tìlì yẹn sìn ó wá fẹ́ kà ó wá lo sílvà kan tí ó fún wa ní impression bíi pé bóun ṣe gbọ́ eléyìí náà ló ṣe gbọ́yìn èyẹ òun ni ibn hajj anagun tẹ̀lé sí now àwa alẹ́ nìkan tó pín ní sí ẹni yìí o kò fẹ́ kan láti kankan tó gbà wá lọ́dọ̀ ṣẹ́ẹ̀kì but every other thing náà pè síbẹ̀ wípé ẹni tí ń bá wà yìí tó wọ́n jọ ń gbé lù hmm? ẹni tí ń bá wà nísìn éjì rẹ̀ gbé kó bá ẹni tí ń bá nísìn bá nísìn ẹgbẹ́ àwọn pàṣáyì ẹ̀ náà ni òun náà wá fẹ́ gbà dé sí wa lọ́dọ̀ rẹ̀ ó wá ní án lágbájá kí ni ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì sálákọ̀ọ́kọ́ nǹkan ẹyọ kan náà ló fi yàtọ̀ kò fẹ́ kán ládìsì lọ́dọ̀ ìdára ìyàtọ̀ náà tí kò ládìsì kẹta tó establish pé ó fẹ́ kan gbà ọ̀rọ̀ ìpé tàbí kò tí ìdárẹ́ kan láti lọ́dọ̀ pé àdẹ́fà ní tàbí ọmọ bá jọ lọ rẹ̀ kò ní tí alákọ̀ọ́kọ́ tó gba ọlọ́ rẹ̀ so tó bá lọ án lọ́dọ̀ rẹ̀ pé ìrìsáàlù lòun ṣe kéèṣe tẹ̀lìs pé because kí kí tẹ́ à ipé ìkílẹ̀ ẹgbẹ́ sọ ṣe bí tó bá tẹ́ ìsinmi tẹ́lá ọkọ̀ náà ni pé yóò jẹ́ kí second category kó tàpapọ̀ mọ́ first category èmi ò ní first category náà pé ṣe haram ní kí n sọ fẹ́yẹ̀ tí ìbá ní ìtìyàn pé a ní ṣe haram but ṣe aláwọ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ mùdálì sọ pé ó fi ní impression pé káṣítì lè pẹ̀lú tọ̀hún èmi ò ní tọ̀hún yìí rárá but ìdí kẹta ṣe ni pé ìtó jẹ́ tó ọgbà tẹ̀jẹ́ pé mi ò ní pé ó fi gbà ń jọ wá Màdínà yìí ẹ́ then ìjì wọn jọra wọn ṣéèkù rẹ̀ ni wọ́n náà pé ah, a ní a ó fẹ̀ kan gbọ́ lọ́dọ̀ rẹ̀ dájú pé ìwọ ni wọ́n fíìlì bẹ́ẹ̀ èmi ò ládìí ìsìnkan kan tí ó yẹ kí mo rẹ́ kí ó dàrú mọ́ lójú bíi tọ̀hún so Ibn pé káàpẹ́ tán lákọ̀ọ́kọ́ ní tàdílẹ́sì káàpẹ́ ẹlẹ́ẹ̀kejì ní àrísàlù kọ̀fí ẹ̀ kọ̀fí kò sí lọ́kọ̀ tó deep pé because àrísàlù jẹ̀lì ní tàlákọ̀ọ́kọ́ ti mọ́sálù pé nítorí tàbí ìbá wà ní sọ̀sọ́lá sọ ó kálùkù ẹ̀kọ́ pé kò bá wọ́n ní ìtẹ́lẹ̀ kejì gbogbo other factors sí jọ pé bá a máa ni pé ah, ah, ó bá náà

kọ́sí malik náà sọ pé bàlágà ní àná sọ̀sọ̀sọ̀lá ó tóbi lórí pánàbì sọ pé àbí wọn kà pé nìsín malik ò sáà bá nàbì rárá kò bá lè lọ sóò pé kẹwàá ní pé ẹni tó fi mo tó fi kàdísì tì sí so ibùn ajá separate lọ́wọ́ pé ilé pé ìrísàlù ilé ìlú tó àmọ́ cottage ó deep because ìrísàlù jẹ́ líyìí òun yóò wà clear cut láwájá ò bá bọ̀ níbi eléyìí àwọn bára wọn ṣùgbọ́n kọ̀ọ̀fẹ̀ kan gbàdí kankan wá lọ́dọ̀ ẹ̀ pé tẹ̀lís wọn ló ṣe ẹ̀rẹ̀sálù ló ṣe amákàtí wá ṣe pẹ́ṣẹ̀ láàrin ìrẹ̀sálù tọ̀hún àwápẹ̀ òun ní ìrẹ̀sálù khafi àwápẹ̀rú àdìsì yẹn ní almursalu khafi alkhafi tọ̀ lọ́dọ̀ ẹ̀ kí wá ní ìdájọ́ ìdájọ́ rẹ̀ ni pé ápàdà gbèsè ìhàjà zọ ìdájọ́ ẹ̀ ní pé tá a bá ti mọ̀ pé nìkan máa ṣe tẹ̀lé lágbájá o ṣe máa yọ wá sítọ̀ kó àwọn oní hadith ó sì máa jẹ́ pé wá hadith rẹ̀ ti di categories méjì àbí kí n fi lè mọ categories tó jẹ́ mo nídìí kó sọ tẹ̀mí ìtù kó sì àtọ̀sọ̀rẹ́ bí làápẹ́lẹ̀ kó gbọ́ gangan ní fi mọ̀ pé kì í ṣe ìfòyọ̀yàn fún ọgbọ́n kó lè parọ́ ètò bá tọ̀ pé alábájá ah, sí tẹ̀lé ìtọ́yá bá wò ó sí sẹ̀mítì ló sọ mẹ́ ọgbẹ̀lẹ̀ náà kò ní parọ́ bá sọ sẹ̀mítì náà ni àdásà ni àmọ́ tí ò sọ tó kàn sọ á nìkan pé à ó lè dà papọ̀ mọ́ èyí tó gbọ́ gangan àtèyí pẹpẹ́ nìkan ló sọ fún ẹn tó sọ fún yẹn náà mú láti mọ̀ ìgbà tó lè gbókù rọ pé tẹ́ bá ti rí á lọ́dọ̀ rẹ̀ ẹ máa wádìí kẹ́tọ́ lè gbà ẹ máa wádìí pé tó ṣe tẹ̀síbítà yóò ṣe tẹ̀síbítà but mi ò ní treat ẹni tó ṣe musal kàfíì rẹ̀ because òun ò fẹ́tàn láti ìran tó fẹ́ dà papọ̀ náà àbí òun ní Ibn Hajar ló sọ ṣùgbọ́n wallahu a'lam torí pé aka kà ní ilé kí n sọ àwọn ìdábẹ̀ musal kàfíì rẹ̀ òun náà fẹ́ jọ mọ̀dálá bọ̀ torí kẹ́ yóò kẹ̀kan láti kẹ̀kan nípínlẹ̀ lọ́dọ̀ ẹni yìí làwọn ìṣàkíyèsí báyìí ṣùgbọ́n wallahu a'lam ṣẹ́rin tí inú ajá padà fẹ́ mọ́sọ́ kàfé yìí lọ́dọ̀ àwọn tó wá sáwájú tàdílítù náà wọ́n pè wọ́n hmm? ló fà òun ni pé the fact wípé ó ti fún wa ní impression wípé òun gbọ́ ni ẹ́ tí ó sì gbọ́ a sọ pé ó ṣe mistake kankan àlelẹ̀ àlẹ́ǹtì kankan àmọ́ tó ìpínlẹ̀ bá ti gbọ́ nísìnyí ó pè nǹkan tó ní ìpìtọ́ ó pè ní mùtáfẹ́ ìyẹn náà ń kọ́ òun bí tẹ̀lẹ́sì ṣùgbọ́n ṣé tẹ̀lẹ́sì táwọn afẹ́ lẹ́yìn ni lọ. òun ò wá ní nídìí pé ká máa béèrè wípé ẹ̀ tábà fi lè wá rí ládìsẹ̀ yẹ ọ̀kan ṣoṣo àdìsẹ̀ yẹ ọ̀kan ṣoṣo ẹgbọ́n tábà fi lè rí sẹ̀mí tù níbẹ̀ fún rí ẹni táà lè pẹ̀lú àpẹẹrẹ ní mọ́tò kàfí àdìsẹ̀ ọ̀kan ṣoṣo gbogbo àdìsẹ̀ yẹ kó ní sí ó wà òkè àdìsẹ̀ ọ̀kan ṣoṣo sọ́ọ̀ ìmọ̀ bọ́ ẹgbọ́ mi ò ní wípé ní sìkílà ń bẹ̀rù ní a ní torí ìsìnàdù torí ló fi ní ìmpẹ́ṣà pé wọ́n meet wọn meet bọ̀ tó fi lè rájì kan tó jẹ́ ìsìnàdù bá sọ ìtọ́wà mẹ́tọ́ pé sẹ̀mí ìtù sẹ̀mí ìtù ẹ̀yọ kan ṣoṣo yẹn ó ti gbé gbogbo yòókù ó ti establish wọn meet nù phone but kò sọ́ọ̀bù problem yẹn fún talákọ̀ọ́kọ́ because already talákọ̀ọ́kọ́ mẹ̀kánísà méjì tó pọ̀ náà tẹ́lẹ̀ ó fẹ́ da fẹ̀mí ìtìlẹ̀ papọ̀ mọ́mí tí ó gbọ́ ni so àdíṣẹ́ ẹyọ̀kan soso babaláàdì buwa mi lọ́wọ́ fílẹ̀ ẹyọ̀kan soso tó wà sọ yìí tí sẹ̀mí tó bá fi lè hàn fẹ́ ń tà pè ní mọ́sán kàfí yìí tà pọ̀ pẹ́tọ̀ àwọn mùtàkọ̀dé múnà mọ́kó náà ní mùdẹ́lì sọ́jọ́ sẹ̀mí tẹ̀ ẹyọ̀kan sọ gbogbo kó bẹ́ẹ̀ màdíṣẹ́ bábá kiri ẹni díẹ̀ tabatí àdíṣẹ́ kò sẹ́ni ìka máa wádìí mọ́ àmọ́ o lè mọ́ sọ fún pọ́blẹ́mù yẹn fún ẹni tó jẹ́ mùdẹ́lì sàlákọ̀ọ́kọ́ torí pàṣẹ kan mà pé sẹ̀mí tó kọ́ àmọ́ táàpẹ́ pé àwọn àhádìsì kan bẹ tí ò gbọ́ lọ́dọ̀ rẹ̀ tó lo sébà ánì lápẹ̀lẹ̀ àná tẹ̀mí tí ò níyanjú ẹ̀ ó rí pé dá hadith in particular tàbáwá tún pẹ̀ agbọ́dọ̀ tó rí tẹ̀sùrù ìbí tàbí dá hadith gẹ́gẹ́ táwọn àtúntò ánì ẹ̀ agbọ́dọ̀ ibi kárí tẹ̀mí tú àbíkárí àdáfà hadith gẹ́gẹ́ but fún sáyẹn tẹ́lẹ̀ kejì mọ́sálù kàfíì tábàlẹ́lẹ́tẹ̀ ní ìtẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo bí ẹni àdìsẹ̀ gbogbo yòókù kan yóò fún mọ́lù alẹ́fẹ́fà hmm? so inṣáàlá tó padà dídà sọ bọ̀ ibn Hajar ló sẹ rẹpírìtì bá pé lẹ́yìn tó ṣubú fẹ́ kan ládìsì kankan tá a sọ torí pé ọwá lo án àwọn pa kan bára wọn àgbà ìrìsàlù pé kò bá ó ṣe tó ti gbàdí tọ́lọ́ rẹ̀ tó táwọn yóò sì ní ìpẹ́ṣẹ̀ pé ah bọ́dí yóò ṣe rí náà ni yóò ṣe rí òun ló fẹ́ ṣe ìhá fún àwọn èèyàn ṣáàlá àtàbọ̀wàdà dítà lẹ́gbà àti nǹkan asálà ìdádá jù báyìí kọ́lọ́kọ̀ fún aláboyè ṣe ṣùgbọ́n àṣẹ́rọ̀ àgbà rẹ̀ قال حدثنا أبو عبد الرحمن المكري إيه. سعيد بن أبي أيوب قال حدثني أبو مرحوم عن سعد بن معاذ عن حبيب عن النبي صلى الله عليه وسلم نوى عن جهاد يوم الجمعة والإمام يبكي نهى عن حبوة نعم آه، أوكي حبوة يوم الجمعة والإمام يبكي نعم. mọ́lẹ́gbẹ̀ẹ́ mi pé ibi tá a ti sàn ṣe wáyé pé àwọn ọkùnrin nígbà yẹn wọn kì í hmm. jókòó dáadáa bí àwọn àwòrán máa ń wà ìdíbò bẹ́ẹ̀ni àwọn kan ní pé bí a ti pé àwọn máa ń sùn hmm. ní ìjùmọ̀ tó à ń pè kí ni sábàbù àdìsí ẹ̀gbọ̀n àti ìlú tọ́ alẹ́sẹ̀bá náà lẹ́tọ̀ lẹ́sẹ̀ bú àyè wípé kéèyàn bóyá ní jùmọ̀ kéèyàn jókòó kó wá fi ọwọ́ síbi ẹsẹ̀ rẹ̀ báyìí ẹ̀hẹ́n náàyò wà nípa rẹ̀ sọ hmm? náàyò tó wá wá yìí làwọn sọ pẹ́tọ̀ kí ló fa náàyò ṣé kéèyàn ṣe haramu ní omi ni àbí ó ní reason láti ní kí a máa ṣe àkọ́kọ́ náà ní ìsinádìí lè tẹ̀ ẹ̀ka yìí eré ìpẹ̀lẹ̀ kẹ̀kẹ́ sí ìsinádìí ẹ̀ka yìí dọ̀ ẹ̀kùn jìkà ẹ ní ti islam ti dẹ́ hàn àdéhùn wà wà pàdé tó wọ́n pẹ̀lú islam fẹ́ yìí ká yìí bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pẹ́tọ̀ muhammadu muhammadu arọ́ọ̀dì tọ̀ ẹ ti fi láyé hàn mí àgbà afá làfá ni afá ńláńlá ó hàn gangan ó ní mà púpọ̀ nínú àwọn afá ṣùgbọ́n òun ti bẹ́ẹ̀ ó sì fẹ́ hà sàtọ́ nǹkan lọ́dọ̀ àwọn ẹ̀hà bíi ska wọn gbádùn rẹ̀ pẹ̀lú jíjà tó kéésà bíi sì yẹn ni àmọ́ pé ń pa pé sẹ́nárì wà pa ṣẹ́wó wa ó wá lóòótọ́ tọ́ ẹ bá àdìsẹ́ wò lásán ilé ìkọlẹ̀ kẹwò ẹ̀rí àdìsẹ́ sọ pé náà ń sọ alẹ́ ẹ̀tìbá ẹ̀tìbá ẹ̀ wọ̀ṣẹ̀máàlú sọ̀máà. ẹ̀sẹ̀ bá ní ẹgbẹ̀rún sọ́lọ̀tọ̀ pé èèyàn báyìí èèyàn èèyàn ọ̀rẹ̀ ó fi ṣe bí ẹ̀sẹ̀ báyìí ìṣìmọ́lùsọ máa ní pé aṣọ ẹyọ ọ̀kan ó ṣe wípé kò níbi tí èèyàn lè fi yọrùn jáde èèyàn wá lọ ọmọ ara rẹ̀ tí kò fi gbójú rẹ̀ náà mọ́lẹ̀ òun ìṣìmọ́lùsọ hmm? máa ṣùgbọ́n kí ni ìtumọ̀ hadisi yìí ọlọ́rọ̀ alọ́ méjì náà ní ìrẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ wà ó wà ń bẹ ìyẹn rántí nìkan ọ̀rọ̀ yóò gbọ́ lọ wáyà wà lè discuss ẹ̀ dáadáa ó ní pé àwọn tá èèyàn máa ń wá sí mọ́ṣáláṣí fi sọ́ọ̀bìn wáhì aṣọ ẹyọ kan ṣoṣo náà wọ́n kí náà ń pè lọ́ṣọ ẹyọ kan ó dàbí wípé báwa náà ṣe máa ń sùn tá a máa ń fi ro pàkájà ìṣèlú ẹyọ kan náà lálọ́ mọ́ báyìí ẹ̀ yóò rí pé anybody tó ẹ pé wàá sọ nìkan náà ló bá wọ tó bá ṣe rú kí ni ṣubú àtẹ́wílé òwò rẹ̀ wọ́n hàn òwò rẹ̀ wọ́n hàn pé because kò sí nǹkan kan ní ìṣòwò ọ̀sìn lábẹ́ ẹgbọ́n mi so àwọn afáàkùn lọ pé tọ̀ ní tó bá fi náà yóò fi wá nù. ìtẹ́ ìtàn sọ pé báyìí àwọn ọ̀gbẹ́tọ̀ ó lè fa oorun wá ẹ̀nà ọ̀gá àmọ́ kì í ṣe pé wọ́n tààrí mọ̀kúrò rẹ̀ wọ́n pè àmọ́ kì í ṣe ìsinádìí ilé ìsinádìí ilé ìkọ́ àdéhùn kọ́ mà dáadáa wà ní sọ́nà lọ kì í hmm, eh, ok

tọ́ lọ́ọ̀lọ́ mi ò mọ̀ kí ni islam yóò ti àbúdá rẹ̀. حدثنا محمد بن عوف بن عوف نعم. حدثنا حدثنا المكري فتح ما يميز المكري حدثنا سعيد بن ابي ايوب اوكي عن ابي مرحوم سعد بن معاذ بن انس عن ابي ان رسول الله سعد بن معاذ بن انس عن ابي معاذ بن انس اها أن رسول الله صلى الله عليه وسلم. Okay. Yeah, okay. The same thing. One look at the first one نعم اوكي ايوه السلام eh tadlisa tadlisa thalatha wa abu ishaq as-sabi'i as-sabi'i abu ishaq as-sabi'i atikotada so tori ẹ̀wọ́n sọ pé wọ́n fi lè rí ṣọ́ọ́bà nínú ìsinádù kan tí kọ̀tàdà wà mẹ́ kò sẹ́ni nìkan ọ̀ṣọ́bà lọ́n fi bá yanjú ẹ̀ ẹ̀wọ̀n òfin lọ́rùn lẹ̀ lọ́rùn fi yanjú lẹ́yìn fún Amash. Ọ̀dà náà. Nítorí Allah zuwa faru ya fi lefe tó bá yẹ mọ́sálà ya fi lefe no wọn ò pé mọ́sálà wọn ò pé kọ̀tádà ẹ̀ ṣàlẹ́fẹ́ ní ẹ̀ why not kẹ́sà mọ́álà ló ó tẹ̀ pé àwọn hadith nìkan ni wọ́n lo mọ́álà làwọn lọ́gbà lé mọ́álà lò kọ̀rẹ́tì lọ́dọ̀ àwọn ọ̀sán wọn láti ti jẹ́ òdiwọ̀n àwọn òkè ẹ̀kútọ̀ yẹn lẹ́mọ́ <laughs> wọ́n ni màálùú ẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ màálùú ló kọ́ láti gbédé so ṣùgbọ́n àwọn àrẹ ti máa ń lò ẹ̀yìn tẹ́sẹ̀ náà wọ́n wá káàdì ìgbàjẹ́ màálùú ìtumẹ̀ àti ìtumẹ̀ ẹ̀là ẹ̀tọ́ ẹ̀là general name ni And of course, náà ti pọ̀ tẹ́lẹ̀ yọ̀ wá ní gbòmòdò. Ṣé àwọn fẹ́sẹ̀ máa sọ ilmọ̀lẹ̀ ẹ̀là ẹ̀là àwọn ní sábàbùn wọ́ọ̀rìdùn kọfíyù ìlhàdì sábàbù tó ṣe wípé ó wọnú ó sì di ìhàdì tó ṣe wípé kọ́dà gan-an bí ẹ̀ bá wò máa nà gbọ́ ẹ̀rọ salamatu salamatu hàn ní ẹgbẹ́ tí ẹ̀ bá wo ojú omi yóò kò ní ńlá yẹn wọ́n sọ pé special issues deeper issues tó wà bí hadithi ní ńlá ló fẹ́ bójútó kìí ṣe issue tó ṣe pé bá ọ̀tàrí ìkìtọ́ lè yanjú ẹwọ́n mi yé ẹ̀hẹ̀n so now tọ́ba náà sọ̀rọ̀ ilà ìrísí sọ irú example tàbí ó tọ́ra àti mọ̀sán nísì òun lè jẹ́ ilà tó mọ̀gá mi because tí kí ìbáṣe fún ọlọ́ba ṣe gbélé ní tèrè ìsìnà ìdílé fún ọgbẹ́ ìdákàwé gbóyè wa ni pé tó bá dákọ ìlàlù àwọn ní hadith dàbí pé ń fẹ́ ńláńláńlá lòun kéèké tó ordinary any issue pẹ̀lú àdéhùn ìlà ẹ̀ bíkọ́ fẹ́ràn fáwọn oníṣẹ́ àwa ti olódò báyìí lásìkò tí wọn gbogbo ìlànà àwọn ẹ̀sìn ìsìnàdù kọ́ máa lọ́dọ́ bá dábàá yóò ẹ̀sìn mọ̀ pátẹ̀ ẹlẹ́yìn bọ̀ yìí dáwọn tí ń ṣeré yẹn làwa ti tẹ̀ fi sodìmọ́ lálọ́rọ̀ tiwa bọ́ làwọn ẹ̀ka tíra kan ni isi kọ̀tádà balagbájá tí kí ní kàwà ẹ̀hẹ́n so àwọn òka tó wé ilé ìrẹ́kọ̀ ti sínú ilálùmá èyí tó pé nìdí tọ́kàlù fóònù sáà ìsinádì lóyìn náà sàhẹ́ ní ó pè náà fún àwọn pèsè sàhẹ́ ìwé làwọn kà fún àwọn pèsè ilálù so gbọ́dọ̀ pé lédè bá ní ilà kò gbogbo ẹ̀ sí ṣẹbọ́ bí ẹlẹ́pẹ̀lẹ́ Orí ìjọ ẹ̀sẹ̀ ọ̀bìnrin, kó làwọn fẹ́ ṣe máa ń máa nínú àwọn àfẹ́ yóò dà fún yóò dà fún lẹ́sùn ọmọ nì ṣe rí táwọn bá ní hadith kan lọ tó jẹ́ islam àwọn ọmọ sí jẹ́mù tó kò hadith nísìn báyìí ẹ̀wọ̀n gbọ́ ọ̀tádà láwọn ọmọ kí ó tó kù sàáyé ìbúnà àbí àrùbà wọn náà ọmọ kí ó kọ̀ tádà náà ẹlẹ́ rí oní hadith tí ó gba hadith kọ̀tádà níbàáyé ní misra tí ó gba ní ní basra yóò tún méjì ní same hadith ní misra ẹ́ bóyá ní sẹ́yìn lọ́mọ kí ó bí mẹ́wàá àbí five hundred fún kọ̀tádà táwọn yóò kọ̀tádà tó kàn ní ṣẹ́gbọ́n mi náà so tó máa kà ní omi tàbí tẹ́lẹ̀ onípínkọ̀tádà tó fẹ́ án omi tàbí tẹ́lẹ̀ yóò hàn nínú ọ̀kan ní àwọn túrùkù yẹn tí kọ̀ sádò ó sọ mẹ́fẹ́ kò méjì ló sọ fún bọ̀ kò ní sí nínú àwọn túrùkù tó kọ́ mọ̀ sẹ́yìn ẹgbọ́n mi àbí kó wà nínú àwọn túrùkù hadith mi tó ipé ọkọ̀ méjì náà sá aláàrí jíjẹ wọn náà láwọn tí ó jẹ kí ó méjì sọ pé èmi mo sọ hadith yìí fún kọ̀tádà ṣàwé kọ̀tádà ń gbé pamọ́

kọ́lá kí ní dánwà káàkiri nù so ọ̀dọ́ àwọn àsábò méjì làwọn jù gọ́mọ̀ táwọn ti padà á kó jọ mo ní ó àti pàtàkì náà máa ń ṣe ìtẹ̀lé ìdúpẹ́ ọ̀dọ́ wọ́n máa tẹ̀lé kí wọ́n àrí ìjìn ẹjọ́ kò sọ pàtì jẹ́ sọ̀kì because wọ́n ẹgbẹ́ kò méjì náà bá yọ kò méjì náà ṣe kàn ní but wọ́n establish pé pàtàkì bó ti jẹ́ ìmọ̀ọ́mù tó náà máa ń lè kà yìí Allah Allah. معروفة نعم من اصطفى مقام ربه ونهى النفس عن الهوى نعم وإن الجنة هي المأوى نعم ثم تكتب هوى بين سو الكلام بين هوى الخطيب ايه ايه ويل قول كيف ما هو نهى الناس عن الهوى سيدي اهو يوبان اما تنكو كيو ابو لو وعي من دا كيو من دا من دا كلمة هوا ولميني إفه نكا شاري الهوى fúnra ara rẹ̀ kì í ṣe nǹkan tí èébú lè bá kí wọ́n lábájá ní hawa ẹni tàì tó máa bẹ́ sọ hawa yóò hawa ti ń wí hawa tó wà against something else òun lẹ́sìn pé wà náà fi wá mi alhawa ní ìfẹ́ ẹgbọ́n èèyàn fẹ́ràn kan kò mí ní ìfẹ́ inú gan inú àti fìtá gan Ee, a máa ee, gbogbo ìfẹ́ ẹ́ òun ni ó jẹ́ haram tẹ bá ti wá gbogbo ọlọ́run bá ṣe máa ń lò ha òrè yóò lò háwà yẹn against a huda hmm? Quran sọ fún wa ọlọ́run in yattabi'una illa wà máa táwọlé ánfọ̀s kí ló tẹ̀lé wà lápọ̀dé jẹ́ ahùnmírọ́dé mùlùhúdà wàlá ìní tabata àhùwà ahùnbà àdàlẹ́bí jẹ́ فإن لم يستجيبوا فعلموا أنما يتبعون أهواءهم ومن أضل ومن أكبر ومن أضل آه أفمن اتبع إلهه هواه أدله الله على علم ما يهديه الهوى tó jẹ́ mazmum ni hawa tó tako huda hmm? ẹgbẹ̀rún àwọn pé in yẹ tàbí wọn lọ́gbọ́n ọmọ táwọn al'amfus wọ́n lọ́kọ́ dí jẹ́ ahun min rabbi limul huda Quran sọ pé wọ́làwì ni wọ́làwì wọ́làwì tábà alhaqqu ahwa'ahum la fasadatil ard ẹ́ so tẹ́bá ìfẹ́ kíyàn fẹ́ràn nǹkan torí pé ṣáwà wà ń bẹ torípó pílìsì èèyàn téèyàn sì rí húdà ẹ́ ìfọ́nàmà pé báyìí lẹ́sẹ̀ tí èèyàn sì ní ilmu ẹ́

in tó wú ẹ̀mí ṣe àmọ́tọ́lọ̀ ní kó mọ́ ṣe náà bọ̀ tí ń bẹ́ẹ̀nù nǹkan tó wú ẹ̀mí ṣe náà ń kọ́ tọ́lọ̀ ọba ní kó ṣe àbí nítorí ń wọn sàdé náà ṣe confam wà fi búdé ahadikum sọ́dà kẹ́nìkọ̀ọ̀kan ní ẹ̀ ẹgbàlára ní àá àyàtí àdùnà ṣàwọ́tọ́ ẹnìkọ̀ọ̀kan owó súnmọ́ ìyàwó ẹ̀ tọ́kọ́ wù ṣe gan tẹ́lẹ̀ yóò kàn wá gba aládálé lórí ẹ̀kọ́ lọ́nkọ̀ ọ̀nà so náà háwà táwọn wí ni háwà tó tako buddha tọ́ but kí náà rárẹ̀ pẹ̀lú aláháwà alfàfí òun ni wípé bọ́lá ọba ṣe dá wa téèyàn ọba tí ìṣúrọ̀ pé buddha kan bẹ́ẹ̀ àbẹ́ni kan bẹ tó tako nǹkan tí èèyàn gbé sọ́kàn ẹ̀mí náà máa ń fẹ́ kí ní kẹ̀kan tó fẹ̀ kan wù kó jẹ́ ẹ̀yí kí n fún ilẹ̀ example ẹ̀yí fún ilẹ̀ example nísìn báyìí kí nísìn báyìí kan sọ fún wa pé business kan bẹ tó sì rọrùn láti ṣe tí ó sì mówó wá ẹgbọ́n mi tí ó sì mówó wá wọ́n sì ti sàlàyé gbogbo ẹ̀ fún yín ọkàn yín ti fà mọ́ kẹwa ni á ah! ẹjẹ́ ká gbé àwọn àfá ṣé kẹ tó gbé àwọn àfá wọn ẹ́ nígbà sàlàyé rẹ̀ fún yín àwà kan ti wà lọ́kàn yín ọ̀lẹ́ni kọ́lọ̀ má jẹ́ kó jẹ́ haram tẹ́gbọ́mí pé kìíní because má jẹ́ kó jẹ́ haram because àpé ó lọ pẹ̀lú tẹ́mì èèyàn fẹ́ but táwọn padà wá ní tọ́mà sálàyé sí àpé haram ọ̀kílẹ̀ yóò sì ìgbà wọn wá lè èèyàn fẹ́ tẹ́sì hawaii ah! wọ́n lọ́wọ́ fẹ́ àmọ́ pé èyàn ò ní ní kó tó di pé dẹ̀ lílù yẹn dé àbí kó tó di pé rí yẹn dé kò sẹ́ni tí ò ní ẹ́ ibi tẹ́ ti mà ní ńgbà tọ́lọ́wọ́n bá ní kánábì sallallahu alaihi wasallam kó fèsì Baitul Maqdis ọlọ́wọ́n bá sọ fún ànábì sallallahu àwọn ọlọ́run ọba rí bó ṣe ń tọ́nà ojú rẹ̀ sí sánmà tó gbójú pé àlọ́run ah, kàá bá ẹ́ ó mẹ́fà náà sọ sọ́lọ́run kan ó lé ìtó gbòun náà àbí kí ọlọ́run padà wí ọlọ́run ìfọ́lá ní wọ́n lè yá ná ká kébùlà ká bọ́ ha àmọ́ ń jọ tó tó di pé háwà pé yóò jẹ́yà lórí ẹni pé lẹ́yìn ìgbà tí elmo àbí húdà bá wá wá tó pé no lógo èrè kó wá ṣe ìgbà wọn ló fẹ́ wá ṣe tẹ́rù àwọn kan pé èèyàn ní nǹkan tó fi lára ó ní àti ló pẹ̀ nígbèsí ayé tá a wà hmm? min lazzatin kò sí nǹkan kan nílé ayé nínú àwọn adùn làṣẹ àbílẹ̀ ayat min lazzatin alazza tó dùn tó min ta'atin wá fakọ̀tì hawa níbi nǹkan tọ́lọ́wọ́ bá fọwọ́ sí tó wá tó bá nǹkan tẹ́yàn náà fẹ́ mu ìmọ̀wẹ́ gbọ́ yìí kò sí nǹkan kan tó dùn bí ayé tó nǹkan kan tó kọ́lọ̀ bá ní wá ẹlẹ́ ṣe ó fẹ́ kan wá fẹ́ bá tẹ́yàn náà ń fẹ́ mú kò sí tónù tó ìwọ́n sẹ́yìn bá ti ṣe báyìí ṣe kọ ìwọ́n gbádùn tẹ́lẹ̀ ọ̀tọ́ ni wọ́n tún ní máa gbà ládàá pé padà bọ́lọ̀ bá ní kò sí ládàá bí léèdè bí gbádùn rẹ̀ so n tó wà mẹ́rin kò sẹ́ tí ò ní bọ́n tán fi máa kò ní gbéyàn kúrò ní comfort zone èèyàn hmm? ní kàmẹ́ tí yẹn ti yúùsì mọ́ ọ̀rẹ́ yìí ẹ́ táwa wá rẹ́rìí méjì ẹ̀rí kan support èyí tó ti ń ṣe ẹ̀rí kan sọ pé kó ń ṣe ohun ọbẹ̀ gbé ọkọ̀ ń bẹ́ kìí ṣe bákan náà ni ọkàn rí ó ti rí tẹ́lifíṣì tọ́lọ́padà á sọ fún ọ pé ẹ̀rí pé ń support ìdíwọ̀n ṣe olùpadà drop ẹ̀ àmọ́ bákan kọ́ ó sọ pé ah, kẹ́rì ìzáwà kó sí ẹ̀ẹ́n àmọ́ tó bá padà jọ kó sí ti ń kọ̀ ibi tí tẹ́sì ti lè wà náà ànáfsá ẹ̀ẹ́n alhawa almusadima almusadima ilhaq alhawa almusadima lilhuda òun là ń sọ pé kò sí ẹgbọ́n nísìnyí ah, jábẹ́ bin ó ń sọ̀rọ̀ bàbá ní ń ṣe rí قال Nabi Sallallahu الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم رجلا سهلا ان تورو لا نبي تورو pé ibi tó rọ̀ dé aisha dala anima ta aisha sọ kánà sọ́kàfí òun náà fẹ́ lọ sí ọmọ àtọ́ ìyàwó ìtọ́ yìí ìdá hawiya ti ṣe tí aisha bá ti fẹ́ nǹkan tán wáyé tá a bá a àlẹ́ yóò aláwọ̀ kó ṣe é tí ìbá ti fẹ́ sùn so kò sẹ́ni kankan tí ò ní nǹkan tó pè fún àpá ilé ìgbọ́sá ilé ìgbọ́sá ilé ìlú rọrùn fún mi ilé ìlú ti jí kí n ṣe wàhálà ilé ìlú ti yàn hẹ́n ṣùgbọ́n tó tẹ́ẹ̀rì bá padà bídé tó bá ní kò wá lọ ó wà gbọ́ pẹ̀ àmọ́ kò sọ pé kó ní bẹ́ẹ̀ dìde ó kẹ́ ara àmì ṣéyìn. na gẹ́gbẹ́ yìí ti pé ní ìsinmi àgbà fún yàn pé wọ́n ní lágbájá kéèyàn sọ pé lágbájá olùfẹ́fẹ́ yàwó obìnrin méjì bóyá alákọ̀ọ́kọ́ pẹ̀lú tákàkalẹ̀ òun ló wù ọ́ ẹ́ àtọ̀ èdè bá wọlé bẹ̀rẹ̀ náà ní kí ló máa wí ká lọ́lọ́ ní kọ́lá ọ̀pọ̀ òun wọlé ìnáwó ní hawa náà ẹ́ ẹ̀hẹ́n hawa náà kò ní kòtò bá dẹ̀ àmọ́ kí hawa kó má lárí má búdà òun tó ni wọ́n á kọ́ ní táyà máa sọ pé láwájá gbáyà láwájá onífẹ̀ẹ́nu ni ẹ̀ dáńtì lónífẹ̀ẹ́nu lẹ́nu tó ṣe pé nǹkan tó bá mú ó bá takò tó ẹ̀mí kìí ṣe pẹ́ tó fẹ́ràn kankan tó bá kàní fẹ́rí lọ rí ọ̀rọ̀ ìṣòro àtẹ̀yìn pẹ̀lú onífẹ̀ẹ́ náà ní ṣùgbọ́n onífẹ̀ẹ́ ń lò wọn náà bìkọ́ tó rí èyí tó náà mú yẹn òun ni ó jẹ́ kí pòṣíṣẹ́ ọ̀ṣẹ́ náà kọ́ o ẹ̀ ọwá ló nífẹ̀ẹ́ inú ni ọ̀sán fún ọ̀nà ìfẹ́ lónà náà because tó bá ìpín tí wọ́n bá ń sọ ló bá fara fi kọ̀rẹ́ẹ̀kì ó lóòjà lóòjà àwọn èèyàn bá ah, ìtàṣájú ìlẹ̀ òun náà fẹ́ kẹ́ni ìtàṣájú lòun pé àwa gbọ́dọ̀ lọ ń tẹ̀sìn ṣe kò sẹ́ni tí ò ní stake kò sẹ́ni tí ò ní stake òun ni mo ti sọ fún àwọn èèyàn gbà kàn ń gbà sẹ́ni ìjọba pé ní wọ́n ní ayé láàárọ̀ ọ̀rọ̀ ìbò tẹ́ wá ní káwọn èèyàn bí ní sin àwọn kan sọ pé ṣé kékeré wọn ti gbowó fẹ́yìn àbá kan mo ní kéèyàn àmì èjì náà láti gbowó àmì èjì ni ó níwà mìíràn jẹ́ sọ fún tí ọba tí ìpínlẹ̀ tí wọ́n gbowó fèmí lè mí sọ pé káwọn èèyàn dìbò èmi náà níwọ̀n náà gbowó ó ní háwọn nìkan ọ̀nà méjì lèèyàn máa fi ń wílẹ̀ inú kí vóòtì tiẹ̀ kó ju ti ọpọ́nẹ́ǹtì lọ hm? àbí kó wá bóòtì bá bóòtì ọ́pọ́nẹ́ntì ẹ̀jẹ̀ níbi tó bá ti ní strong hold àbí wọ́n ti máa ń tún ènìyàn pé ní sáà àwọn èèyàn gbọ́dọ̀ fún mi àbí áà tí ẹ̀ ń bá bí táwọn èèyàn ti fóòtù báwọn yìí jẹ́ pé torí ẹ̀ ló tún pé wọ́n fi snatch ballot box sí wọ́n snatch ballot box sí ibi tó bá ti win ni ibi tó bá ti win ni wọ́n fẹ́ kí bò tẹ́ pé ibi táwọn pọ́tà wọ́n ti win ọmọdé ìtọ́ náà wọ́n fẹ́ bàdẹ̀ jẹ́ pé kí bó ti mọ́ wà counted fún mo ní tó gba ọlọ́run gbàmùtọ̀ náà ìwọ tí wọ́n náà ń sọ pé káwọn èèyàn máa dìbò àwọn kan ń bẹ fún láìkì wọ́n náà pé ha ìwọ yìí la fẹ́ because tó bá ní ká dìbò tẹ́lá lágbájá láìkì kan dìbò fún fẹ̀ká máa sọ pé ká má dìbò ká tẹ̀fá fẹ́ dìbò fún rárá ìmọ̀ wẹ́ gbọ́ mi pé tí wọ́n bá ti fẹ́ mi lè gbowó lọ́dẹ̀ tí ó ń win ni wọ́n náà lè gbowó lọ́dẹ̀ tí ó ń pọ̀ kó wò ní win ni yes bẹ́ẹ̀ ni wọ́n náà lè gbowó because tọ́ ìgbà àwọn tó ń win ni wọ́n rẹ̀ pé mi ó win ni tọ́ láwọn tí ò ní win náà pé àbá kọ́mọ́dé gbò ní ọba sọ kọ́mọ́dé ìgbọ́n tó bá jìnà lábáyá fẹ́ dìfún tẹ́lẹ̀ ó bẹ́ẹ̀ àtúmọ̀ jáde tó ẹgbẹ́ yìí ló bá fẹ́ establish oníṣẹ́lú lèmi àti ẹ̀ so ìsọwúsọ làwọn ọ̀rọ̀ ìsọwúsọ ni kò sí ẹnì kankan tí kò ní state níbi anything tẹ́ bá fẹ́ ṣe because tó bá yẹ pé posture tẹ́lómi bá ní òun ni pé tó ti rí nífin àwọn àti wá nífin bá àti máa ṣe nì ẹ̀ òun náà bẹ̀rù kí n sọ pé àdíṣì tó gbára lé lórí ọ̀dọ̀ ayé fún ah because yóò pé ah tó àdíbà lé ń ṣe ohun ní ẹ̀tọ́ ó bá ní ṣe ó kàn lárí máa lé o káàdì tó ń wá sọ yìí lòun náà máa wí ní ọmọ wo náà wípò ní àbí ya because eléyìí gbẹmọ lábẹ́ fẹ́ wọn fẹ́ tó máa bá ti wá ń kọ́ kíláà ṣe sí kíláà ṣe ìṣùgbọ́n ibi tí háwà ti jẹ́ mọ́sùmọ́mù ní pé tó bá ti tako húdà ẹ̀ tí ò bá ti tako húdà èyàn máa ní ìtàfẹ́ jẹ́yàn náà hmm? aláwà bẹ́ẹ̀ ẹ̀ kọ́bùlà àná àrísàlá àwọn náà ẹ̀kan náà bẹ́ẹ̀ ni òun ni èyàn fẹ́ràn kan alábàjá ah, báyìí lọkàn yẹn wá pẹ̀lú ní ọlọ́run bá dá mọ́ wa ni nígbà tí ó tó di ẹ̀ṣẹ̀ ní pípọ́ pípọ́ wọn ní ọlọ́run ẹ̀ má débẹ̀ nǹkan kan dá ah, èyí tí wọ́n fẹ́ náà lọ́jọ́ kò ṣe hẹ́n àmọ́pò kan ró ẹ̀yẹ́ máa nínà ni ní ti báyìí gbogbo ní sẹ̀rẹ̀ lágbàáyé bá bátá kò sẹ́ni tí ò ní interest gbogbo wọn ní ah, àwọn ará kí lábàjá sì wọ́n ẹni tọ́wá sí Eh, eh, makuru ni pé téèyàn bá lè má jòkó bẹ́ẹ̀ ló dà